èròjà relé kárẹ̀ ṣàbí o ìyá ṣàbí náwó náwó kárẹ̀ lè yá ṣàbí o ó fẹ́ràn láti máa fowó ṣeré kárẹ̀ lè yá ṣàbí o ìyá òròdé àníyàn ṣàìsàn jáde jáde ìyá ṣàbí o mo ní sẹ́ ìyá òròdé yóò ṣàìsàn jáde jáde ìyá ṣàbí o olúwa ah olúwa ọlọ́run ṣeun. kábíyèsí ọlọ́run. ah àyíkẹ́. ẹ́ àyíkẹ́ àdè. èmi nìyẹn. àyíkẹ́ tí ò lọ́gà. ọlọ́run lọ́gẹ́. ah ó ṣe bẹ̀bẹ̀ gbọ́kàn gbà síbẹ̀ nù. ó ga jù gbà síbẹ̀ nù. ó ga jù. ah àfọmọ́tò bá fowó tọ́. Ah! tó bá jẹ́ àpà ọmọ tí ò mówó lówó ló máa dénú họ́ọ̀lù yẹn ló máa sọ pé kí ni wọ́n ṣe. ọ̀nà owó owó ẹ̀dẹ̀ fùnà ah o try. Adùnní mi ò ní náwó ah! inú mi dùn pé ah! èní yẹ mí o bàbá ta ló sọ pé kò yẹ mí ah! bàbá ta ló sọ pé kò yẹ mí kí kẹ̀kẹ́ pa kó pa mọ́ wọn lẹ́nu ó máa pa mọ́ wọn lẹ́nu mi ì ní náwó tí ó bá tún jẹ́ wípé ó tún jù bẹ́ẹ̀ lọ máa ń náwó ọmọ mi lójú ẹ̀mí mi lójú ayé mi láì tí ì kú mi ẹ ọmọ mi ń ṣe phd lédi yìí kọ ah! yìí ó ní má nù ó mú kí ni mo tí ì nà bọ́n báyìí parí gan ni màá sì máa náwó nẹ ah, mo jìyà lórí àwọn ọmọ mi mo jìyà gan láti gbà tí bàbá wọn ti dà wọn sílẹ̀ fún mi tí mo ti ṣe kùrùkẹrẹ tí mo ṣe kùrùkẹrẹ hmm. jíjẹ múmu títí tó fi débi tó dé ah. tó fi kàwé tán yọrí ṣé bó mọ̀ mi pọ́ mọ̀ mi tó jẹ́ wípé èyí tó jẹ́ obìnrin tó jẹ́ nọ́ọ̀sì amẹ́ríkà ló wà hospital tí ó tóbi jù ní amẹ́ríkà lọ́mọ mi ti ń ṣiṣẹ́ ah. ló ti ń ṣiṣẹ́ wà á dẹ̀ jèrè wọn pẹ́ àmì ọlọ́run ìwọ náà jèrè tiẹ̀ owó gidi ló ń gbà hmm. inú owó ni mo ti ń wẹ̀ inú owó mo ń sùn sí inú owó mo ti Ah! àyíkẹ́ àdè eh? àyíkẹ́ àdè ọmọ ní ẹ̀jọ̀. lójú ayé mi lójú ẹ̀mí mi èmi kẹ̀ mo máa máa ná owó ìfẹ́ owó ìwà sí máa ná ayé la máa ṣe ká tó ṣòro àní kú tán kọ́ṣẹ̀ tó máa bá wa mọ́ránmọ́rán náwó káwa náà ná ká jẹ̀gbádùn lójú ayé wa ni àwọn tá a ṣe ṣe wàhálà wa la máa jẹ̀gbádùn ẹ̀ ah! Ah! àwọn ń jọ mí lójú o nígbà tí mo dé ní họ́ọ̀lù yìí tí mo padà lọ múra tán tí mo débẹ̀ ah tí mo rí gbogbo àwọn èèyàn ńláńláńlá tó pè tí wọ́n tó dẹ̀ pé wọ́n tán dẹ̀ jẹ mo rí dúpẹ́ ṣáṣáṣá mo rí shop perfect awẹni mo rí múlíkà ìyálàjẹ gbogbo Lagos mo fọ́ gbàtà òyìn tiẹ̀ dé mo fọ́ pátápátá gbàtà òyìn dé pé ẹ́ ẹnu kọ́ kò ń ṣe pé kinní ariwo lásán kọ́. n tí mo kó dání nọ́bí wàsí bẹ́ẹ̀ ni mo sọ èmi ò ń pe àwọn kíkan ni mo pèrò èèyàn àwọn èèyàn wọ́n lọ bí ọlọ́ọ̀lọ́ọ̀ kọ́ mọ̀ pé èèyàn èèyàn lèmi náà so mo gbọ́dọ̀ pa àwọn èèyàn wọ́n dẹ̀ jẹ́ mi torí ọmọ òkúta náà bá pè mí ọwọ́ kan lèmi náà máa dáhùn. so tẹ̀rìwò má tẹ̀ ru ọ̀rọ̀ ti bàbá àwọn ọmọ èèyàn mọ́ àwọn orú àwọn bẹ́ẹ̀ yẹn wọn kì í sí dọ̀kan rí àwọn ọmọ wọn bá ṣẹlẹ̀. èmi ò tiẹ̀ lè rí wọn mi ò tiẹ̀ fẹ́ wọn bẹ̀ ni. èmi ò tiẹ̀ polongo dọ́dọ̀ wọn bí iṣẹ́ pariwo tó mi ò pariwo débẹ̀. èmi ti wá ṣe bẹbẹ fún ọ ibi tó ti máa bẹ̀rẹ̀ ẹkún tó máa sunkún tó ní dákẹ́. sọ fún mi. o àwọn bloggers tí mo pè. olúwa o wọ́n tó bíi mẹ́fà sí méjì. ó sọ náà mo ní gbogbo wọn bẹ̀ yẹn. mo wá owó lé wọn lọ́wọ́ ni. ṣé wọ́n nìkan ló gbogbo àwọn pluggers yẹn. èmi ni mo pè wọ́n. olúwa o. mo wá ti wá sọ fún wọn pé tó bá di lọ́la báyìí gbogbo instagram kò parẹ́. olúwa wọ́n gbé. youtube kó lọ. wọ́n jẹ gbèsè. ah wọ́n máa wá dé orí facebook báyìí. ah wọ́n máa langori báyìí. tí wọ́n bá wọn tí wọ́n bá wọn táwọn ẹbí bàbá àwọn ọmọ mi bá wá rí wọn á wá bẹ̀rẹ̀ ẹkún wọn á máa sunkún sábọ́ báyìí wọn ò ní dákẹ́. wọn á rẹ̀ wọn ò ní dá wọn á lè jẹ́ káwọn máa sun ẹkún ìpòrò àwọn ti sọ nǹkan rẹ̀ ah! ọ̀rẹ́ mi lónìí tọ́wọ́ ẹ̀ lágbára ọlọ́run lónìí wo èmi fẹ́ máa lọ́lé. ó lè lọ o kí ló tún ṣẹlẹ̀ o. Ah, gbogbo gbọ̀ngàn aláàtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mi ò rà láàtì mo ti wá rà láàtì báyìí aláàtì gbọ̀ngàn gbogbo àwọn tí mo pè aláàtì la gbọ́dọ̀ kọ́kọ́ ṣàkáǹtì tó lọ àjọ máa ṣàkáǹtì. ó ti rẹ̀ dájẹ́ kí mẹ́ ṣàkáǹtì kápò mi kú kí n tó lọlé Oh, mine. thank you, girls. Thank you. Thank you. Congratulations. Yeah. I'm sure you had a long day. Yeah, it was. Did you enjoy yourself? oh, that's nice. Thank you so much. But she for you, Jusha. Hey. There is an after party. Let's thank you. Thank you. Stop. <laughs> Please stop. You don't have to say thank you. Come on. We are one. Okay? I appreciate you. And I do not in any way take you for granted. Thank you. <laughs> thank you. Thank you. What? <laughs> <laughs> Thanks. Um, so you should rest. I yes, know. yes, please, please, eh, please. Don't worry about it. Let everybody about it long soon. I'll just get in, freshen up. Long, mm. so no problem. <laughs> All right. Hello. Yeah. <laughs> Congratulations. Thank you. Thank you. Once again, I want to say big thank you. Oh my God. Eh, eh, see everybody I can see. Even Bobo makeup, what it fall apart. you know. Eh, <laughs> All right. So. I'm talking your way. I'm taking too long. So, your way. Àlàyé wa. Ala ma lọ dọ̀bálẹ̀ o. Eh. Ṣé ká má dọ̀bálẹ̀ mọ́ ni? Ẹnu kan tó ti ń mi mójú. Pẹ̀lẹ́ oníyàwó. But, yeah, you look so beautiful thank as well. You, thank yeah, you. Take care of yourself. All right, ah, ẹ ṣé gan. Ojú ojú ojú ojú kí ló ṣe ojú tún dàrú. Jẹ́ bíbá yìí ni bíbá yìí ni. Babe, I love you. I love you. Bye. Mọ ah, mi nítorí Ọlọ́run. Eh. <laughs> Really? Yeah. mọ́mí mo mọ̀ yín dáadáa mo mọ̀ yín dáadáa tẹ bá sọ bẹ́ẹ̀ yẹn ó ju bẹ́ẹ̀ yẹn lọ no be my mama. wo ọmọdé ìnáwó ti dé. a ah, ó ti dé. ẹ òun náà ti dé wò wò wò wò bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀. báwo ni. fine ah hmm. wo mọ́mí ẹ sọ mí di star lady báwọn èèyàn ṣe wá ń gba omi lọ́wọ́ à ń gbẹja lọ́wọ́ à ń gba jollof rice èrò èrò kò sẹ́ni tí ò mọ̀ pé mo graduate lẹ́nu <laughs> àṣọ easy ni kò easy ìwọ náà mọ̀ pé kò easy o ṣẹ́gun o mọ̀ nǹkan ó ti rẹ̀ mí báyìí jẹ́ kèmi lọ sínú yàrá mi kí n lọ freshen up a máa sọ yòókù lọ láti bá anyway we we'll gist later i ma gist pass later ma worry. I'm super super proud of you. <laughs> àbí o bó ṣe yẹ kó rí nìyẹn o bẹ́ẹ̀ ni ah. ọmọ ọlọ́pẹ́ ni mí. èròjà rẹ̀ lé kárẹ̀ lé àṣà. Golden Mama. Progress for the women. Golden Mama. Progress for the women. All right. Golden Mama. Progress for the women. Ẹ ṣé olórí, ẹ pẹ́ fún wa, ẹ kó wa jẹ pẹ́, ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn mi. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo tọ́pẹ́ dá. Ah, ẹ dúró tèmi níjọ́ graduation ọmọ mi. Ah! mo rí yín báyìí inú mi dùn ayọ̀ mi kún ni. ṣebí wọ ni. orí mi wú jọ yẹn torí wípé ó yẹ kéèyàn tọ̀ mọ́ kéèyàn dẹ̀ ṣe nǹkan tó yẹ kéèyàn ṣe fọ́mọ torí pé mo jìyà lórí àwọn ọmọ mi gan ẹ ṣe ń wò mí ọmọ méjì tọ́lọ́run náà dá fún mi ẹ̀ ń ṣe náà dàbí ọgọ́rùn-ún ọmọ bẹ́ẹ̀ ni àwọn ni máa ń ṣe mí o àwọn ni atm mi ẹ gbà bí mo ṣe sọ fún yín yẹn ó lè náà ṣe dúró tí wọ́n gbágbágbá tó bá ti ní nǹkan ṣe ah! gradation yẹn rí pé ròmí ló pọ̀ jù ẹ rí pé àwọn èèyàn ló kún bẹ́ẹ̀ ni àwọn èèyàn bíi ti yín kì í ṣèrò lásán ló wà bẹ́ẹ̀ ah! torí mo dàyàdá àwọn ọmọ mi mo tọ́ wọn mo jìyà lórí wọn gan ni nígbà tí bàbá wọn ti ṣán lọ tó ti dà wọ́n lẹ̀ fún balẹ̀ mi náà ti ran àwọn ọmọ mi lápá ni mo ti rí pé àfikún kàwé ah yunifásitì tọmọ mi lọ́nbì the best school ló lọ ẹ gbà bí mo ṣe wí fún yín yẹn ah àwọn ọmọ mi ti ń ṣoríire lójú ẹ̀mí mi ó dẹ̀ nípa táwọn ọmọ mi gan kó bọ́n ṣe wà yẹn nínú ayé mi ṣé ẹ rí kékeré lòun ẹ bá rọmọ mi tó tún wà ní òyìnbó nǹkan èyí tó wà lamẹ́ríkà ah, hospital tó jẹ́ wípé òun ni the best lamẹ́ríkà ilé lọ́mọ mi ti ń ṣiṣẹ́ hmm. dọ́là ló ń gbà tábà máa ṣe owó tó ń gbà lọ́hùn sí náírà ó ní millions tó máa jẹ́ oṣù oh, ẹ wo bí mo ṣe wà yìí mo lè pè é lórí fídíò kan sí kẹ́ bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ ah, ẹ̀yin náà máa rí ẹ máa rí pé mi ò parọ́. gbogbo ìgbàlẹ̀ máa ń fa àwọn ọmọ yìí ní brag. tọ́mọ bá ṣe dáadáa tọ́mọ ṣe é fi wọn tó ṣe fi yangàn láwùjọ wàá máa proud lórí mi ah hey i am proud of my children yes yes yes. ìyá ṣàtì hmm? ọlọ́run ọba ló yẹ ká dúpẹ́ fún torí kókó tá a fi dẹ́gbẹ́ ìsílẹ̀ láti máa pọ́nra wa lé láti máa gbárùkù tira wa àti pàápàá hmm, nǹkan ẹ̀yẹ náà la máa bára wa ṣe hmm sórí ẹgbẹ́ bàṣírí lẹ́gbẹ́ wa àbí àbírọ̀ ni mo parí. ẹ ṣe olórí àmọ́ nǹkan kan ẹnìkan ṣe nǹkan tó dùn mí nínú ẹgbẹ́ yìí fún mi. àìkẹta ló tọ̀. tọ́pẹ́ ni o. èmi. nígbà tí mo ti pòde mi ni mo ti sọ wípé blue ni mo pè blue tí mo dẹ̀ ní kó ní kálukú wọ̀ kó tó three hundred thousand ìyá tọ́pẹ́ bá wọ yẹ́lò wà tó bá tiẹ̀ tó máa wọ yẹ́lò náà àtúnjẹ́ èyí tó tiẹ̀ tó bá mu tó súnmọ́ ní three hundred thousand aṣọ eight thousand per yard oníyà tọpẹ́ kó sọ́run tó kó wá sí pàtì tèmi. ó ní bẹ́ẹ̀ mi náà ṣe rárá ń wẹ̀ ó ní pé mo kàn rárá sọ júnù níbẹ̀ ní pé mi kàn mo invite ẹ bí ìgbà tó jẹ́ wípé mo gbọ́ mo branch ló bá wá ṣé báwo ni mo ṣe máa máa ṣe bẹ́ẹ̀ ní pé mo mọ̀ ẹ́ níbi táwọn àwẹ̀ní wà níbi tí ṣáínṣáín wà níbi tí mc olómọ níbi Koko Zaria wà ń bẹ̀ ọ̀kan lọ́mọ wà ń ọlọ́mọ wà ń kí wá kọ́ máa sọ pé mo mo ti rí ẹni tó yàtọ̀ láàrin ìwà ìwọ́gán wò mú rẹ̀ ń jọ̀yẹ̀ ń ṣe ló òòjò èèyàn rárá ṣọ́ọ̀mọ̀ ni. ìyá àṣàbí tó ń ṣa dọ́là bẹ́ẹ̀ ń ti ẹ̀rí má bínú ìyá mi ṣẹ́rí télọ̀ yẹn èèyàn ò sí lára ẹ̀ rárá bó ti wù kó mọ̀ jẹ́ ń sọ àṣírí kan fún ẹ tó bá mọ etí mo fi rún aṣọ yẹn rọ ọlọ́run abẹ́ ẹ̀ ó ju eye aṣọ yẹn lọ níwájú láǹtì wọn bá yàrá bí pé mo fa aṣọ ọrùn ẹ̀ ya má bínú ìyá mi wá pẹ́ fún mi jọ má bínú fi yá mi jù. ìyá ṣàbí má bínú the same reason tó fún wáńsì náà ló fún mi nígbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ a ti àwa dúpẹ́ pé òun wà ẹ̀wọ́n ní tí mrs kò kú mọ́tò kọ̀ tí ò wà. a a olórí ó ti bẹ̀yà ṣàbí mo dẹ̀ ti fún ní nǹkan ẹ̀bẹ̀. ó ti bẹ̀ mí ó ti sa rámọ́tà ti bẹ̀ mí rámọ́ ti pẹ́ olóògùn. ìgbà yìí ló ń tiẹ̀. rámọ́ sóso. kò sí rélùwé ń bẹ̀ wọ́n wọ́n tó ló ń gbà mí. ìyá ṣàbí tẹ bá ní rámọ́tà ti bẹ̀ yín tó bẹ̀ mí kò bẹ́ gbogbo lè. gbogbo lè. I am sorry. Àti ẹ̀tí gbẹ́bẹ̀ yín kú sí wàhálà. Ẹ pàtẹ́wọ́ fún un kó ṣe ẹ̀yà ara lọ sí bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá, gbogbo àtijọ́ fẹnu kò pé ọ̀sẹ̀ yìí la máa yan ẹni tó lẹ́tọ̀ọ́ láti jẹ ìyá mẹ́tò láàrin wa. Tá a bá ti wá parí gbogbo ohun tá à ń ṣe tán, akọ̀wé ló wà lórí ìjókòó yìí. Ó máa lọ sínú yàrá ìdìbò. Kálukú wa máa máa fi orúkọ tá a ti kọ sílẹ̀ fẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí sínú box. ìyẹn kan ọlọ́run kan. àmín. ẹ ẹ ìyá tọ́ba kí lẹ ní fún wa lórí àwọn tẹ́ ni wọ́n pè wá sóde. Kodi mama. Progress of the women. Kodi mama. Progress of the Surprise! yes? But oh, you told me you're still in Badon. Kí ló ṣẹlẹ̀? Ah, mo sọ bẹ́ẹ̀ lọ́tọ̀. Mo ṣe rí. Mo ti wá ní Èkó gbà tí mo ba sọ̀rọ̀. You're such a best. Yes. Love reaction. Yeah. How the trip, eh? Yeah, not bad. Mm-hmm. But so, oh. I have one more surprise for you. Another surprise? Mm-hmm. And what is it? because I am taking my wife to her favorite restaurant. You're having lunch with me. Lunch? <laughs> yes, lunch. Yes, yes. Wow, nice timing. Yeah. Because it's lunchtime. Very perfect. It's time around <laughs> me, so. Um... Okay, let me just. Um... no, no, no, no, no, no, no. Where are you? Okay, you will need this, so. Mine is over there. <laughs> que Pieso mesmo, Joe. <laughs> oh my God, you really got me. You got me. Èmi ṣáà mọ̀ pé èmi ni mo máa joyè yẹn. Ìyá mi ètò wọn ò lè bá mi dùn. Gbogbo iye tí n bá máa ná lóye mo yá máa ná. Àìkẹ́ ṣò ń fọ ni. Èmi ò fọ́ o. Ó ṣe ń tó bá yími yími dùn mí. Èmi mọ̀ pé orúkọ tá a kọ́ níjẹta yẹn èmi wà porúkọ tiẹ̀ ló wà pọ̀ jù mí o bàbá máa gbé sí ọ̀rọ̀. ó ti di dandan. náwó náwó la mọ̀. bẹ́ẹ̀ ni o èmi máa náwó mo máa ṣe wàhálà torí mo fẹ́ kẹ́gbẹ́ yẹn kó túbọ̀ tẹ̀síwájú sí hmm. kẹ́gbẹ́ yẹn kó gòkè àgbà kán máa wò wá lókè báyìí kán máa ní pé yéègbà ìyá àṣàbí ṣe mẹ́wàá ẹ wo ibi tó gbẹ́gbẹ́ yìí dé ohun tí mo fẹ́ nìyẹn. ṣé kòkùmọ́ ṣé kòkùmọ́ lè náwó bíi tiẹ̀. ibo ni rámọ́tà wò. ṣó lè náwó bíi tiẹ̀ ni. rámọ́tà. ta ló máa tẹ̀lé ẹni tí ó lè náwó. kí ló tiẹ̀ kó dání. kò yé mi o. ọ ìlòkò chẹ́ńjì ni tó kó dání nínú tó wà lọ́wọ́ tèmi ó mọ chẹ́ńjì ni ṣéjì ló wà lọ́wọ́ ẹ̀. sórí àwọn méjì tó lé ń bẹ̀ mm. àwọn láti mú yẹn àwọn méjèèjì yẹn tó wá sọ́dọ̀ yẹn. wọ́n wá sọ́dọ̀ mi. Ah, mo ti mọ̀ pé àwọn nílé tó dẹ̀ ni mo ṣe dídì mú wọn wá mm. mo sọ pé tán bá wá àwọn ni lọ lọ́wọ́ àfùfo. bẹ́ẹ̀ ni. téèyàn bá dẹ̀ jẹun ẹni kò gbọ́dọ̀ padà lẹ́yìn ẹni. bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni mo ṣe kó wọn wá. àwọn méjèèjì yẹn ah, mo rí lé ah. mo lóde kí n kò dé gbogbo ẹ̀ mọ́nú mm. tí bá ti joyè yẹn báyìí àjọ máa ṣèjọba yẹn. <laughs> mo jẹ́rìí. àjọ máa ṣèjọba yẹn. mo jẹ́rìí o àyíkẹ́ mi kan bá ah, mi. àjọ máa ṣèjọba yẹn ni sórí rámọ́tà yà á fẹ́ ké ní ìkúkú ní ṣe bí ẹni pé bóyá àbí pé bá kàn bí mo ṣe wà mo kàn máa máa wòran ni ẹ̀fẹ̀ ni máa máa fi gbogbo ọ̀rọ̀ ẹ̀ ṣe á máa wá wò mí pé lóde. alẹ́lẹ́ yóò ṣe pàkó ṣe wá tí ó ṣàyẹ̀ká fílẹ̀ ó máa gbà kámú lásán. ó máa gbà ẹ má jẹ́ ká torí pa ti wá wà ní ọlọ́run mi ìró jẹjẹ ni mi ìrówó sukùl fíìsì ọmọ san ni mi ìrówó ilé san ni ẹ má jẹ́ ká ga gbogbo ẹ jẹ́ ká túra ká níwájú ọlọ́run àsìkò ọpẹ́ làwà ìwé mímọ́ ní yín ọkàn mi àti ohun gbogbo tó ń bẹ nínú rẹ̀ ẹ̀yìn pẹ̀lú gbogbo nǹkan tó ń gbé nínú wa ti bá ní pé kí àwọn ọlọ́pẹ́ jáde ń sìn ó dá mi lójú pé tipátipá la máa fi rẹ́yàn márùn ládùúrà àwàtàpọ̀ tó sọ́lọ́run ò ṣe fún wọ̀n ṣé kò ṣe fún wọ̀n ṣé kò ṣe fèrè ni testimony time testimony time testimony time ẹ wá jẹ́rìí sagbára ọlọ́run ẹ lè ṣe ń dómi fún o ọpẹ́ náà ló jẹ́ ẹni olúwa ṣe lóore òkú náwó lóde ó ṣe ah, Ẹ bá ń dúpẹ́ fún Olúwa ọ̀rọ̀ mi pẹ́pẹ́ o àkọ́bí mi dèbọ́ra ọ̀sẹ̀ méjì lórí lórí rọ́bí tí ò sì bí ọmọ wọ́n dá ah, kí mo lè ṣe máa bá pásítọ̀ pásítọ̀ bá ń ṣe àdúrà pẹ̀lú àwọn ìjọ méjì báyìí ní ìsìlájà náà ọmọ mi ṣe rọ́bí praise the lord. ọlọ́run àtijọ́ bó sì wà àwa la ọmọ mi tàtijọ́ ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ló ń jẹ rẹ èjẹba èjẹ kọkọrẹ o ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ló ń jẹ rẹ èjẹba o ọpẹ́ ló ń jẹ rẹ àdúpẹ́ oore rẹ o olúwa èmi àdúpẹ́ oore rẹ èmi àdúpẹ́ oore rẹ o àdúpẹ́ oore rẹ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gbogbo wa la máa máa dúpẹ́ tá a bá ti ní o tá a kó lọ́wọ́ tó dá wa lójú báyìí èèyàn gbọ́dọ̀ máa ṣọpẹ́ lórí ẹ̀ ni ọ̀nà pẹ̀ tèmi tiẹ̀ pọ̀ ẹ gbọ́ ọ̀nà pẹ̀ mi pọ̀ gan-an bí n bá bẹ̀rẹ̀ ọpẹ́ di oṣù mẹ́jọ nínú ìjọ ìkímákù o ó tó bẹ́ẹ̀ ó jù ìyà mi pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ mi ti wá dayọ̀ mo ti wá jókòó báyìí mo ti wá ń fẹ́ lá nínú ọlá ńlá mo ti wá ń jẹun ọmọ ẹ pastor, pásítọ̀ ó dáa kéèyàn ní ọmọ gidi ó dáa kéèyàn ní ọmọ tó ṣe fẹ̀yìntì ó dáa kí èèyàn ní ọmọ tó ṣe gbójúlé tó ṣe fi yangàn láwùjọ ah! àwọn ọmọ mi rèé wọ́n ṣe fi yangàn ikọ̀ rèé nù wọn gbà mo ṣe wàhálà lé wọn lórí mi mọ̀ pé wọ́n lè wá sọ wípé màámi ẹ ṣáà jókòó kẹ́ máa jẹun. ẹ kí aleluya. Ah! èmi ò ní gbà iṣẹ́ kankan tí mò ń ṣe o ṣùgbọ́n owó ìwà o wọ́n ní kí n máa bù báyìí kí n máa nà ni àwọn ọmọ mi ní máa ń ṣìnì mi àwọn ní atm mi tí mo fi ń mi o bọ́n ṣe wà yẹn eléyìí tó jókòó yìí ni owó wà lọ́wọ́ ẹ̀ owó tilẹ̀ wa tá a wà yìí wà lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ ṣẹwárẹ èyí tó wá jẹ́ nọ́ọ̀sì tó wà ní Amẹ́ríkà dọ́là ló ń gbà tá a bá ní ká ṣẹ́ dọ́là tó gbà gan-an ó ju mílíọ̀nù lọ ní nàìjíríà tá a wà. ẹ ṣe aleluya ẹ ṣe aleluya. ọlọ́run dá wa nítorí ẹni tí ò ní ká lè fún ni èmi máa ń fún èèyàn lówó máa ń fowó tọrọ dáadáa èmi ò tẹ́ ẹ fẹ́ kíyà tiẹ̀ jẹyàn níbi tí n bá wà báyìí a máa fi tọrọ àwọn ọmọ mi máa ń sọ wọn ní ẹ máa pín ó pọ̀ nílẹ̀ <laughs> ó pọ̀ rẹpẹtẹ ó pọ̀ nílẹ̀ èmi èmi ìyá nọ́ọ̀sì èmi ìyá lọ́ọ̀yà ah! Ah! èmi ìyá ṣàbí tó ń ṣa dọ́là táwọn ẹ̀rẹ̀ tẹ́ẹ̀ tó jẹ́ pé ṣe náà ń ṣa pépà ẹ fọkàn balẹ̀ á dá fún yín gbogbo ẹ̀yin tẹ́ pàtẹ́wọ́ yẹn gbogbo àwọn ọmọ yín máa ṣoríire lójú ẹ̀. ṣé wá rí ìkórè tá a fẹ́ ṣe a ti wá ń ṣe ìkórè tọdún tá a fẹ́ ṣe ẹ kí aleluya ẹ kí aleluya. ti rá àwọn ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n bá ti ń lórúkọ wọn tí mò ń dá báyìí tó bá ti ń pè bàgàgà téèyàn bá ti pè mí ìyá lọ́ọ̀yà ìyá nọ́ọ̀sì ìyá àṣàbí tó ń ṣàdúrà inú mi máa ń dùn ní máa ń ṣe owó náà ni. mo mọ rẹ olúwa mo mọ rẹ mo mọ rẹ olúwa èmi mo rẹ. àwọn mi ló wọ́n pé ọ̀gá mo mọ rẹ àwọn mi ló wọ́n. Àwa fi lókè mọ́ gbé àga. Àwa fi lókè mọ́ gbé àga. Aunty, aunty ẹ kálẹ̀ mọ́. Um, ẹ má bínú pé mo disturb yín mọ́ èmi àtàwọn àbúrò mi a wà ní church a dẹ̀ ti jẹun kankan láti ibi ìjẹta. èmi àtàwọn àbúrò mi la wà ní church pẹ̀lú mọ́mi a dẹ̀ ti jẹun láti ibi ìjẹta dáàdi wa ti kú mà so mo ní kí n wá bá ẹni anything tẹ́ bá lè ẹ̀bùn wa pẹ̀lú. àǹtí àǹtí ẹ ṣé gan mo dúpẹ́ iná yìí tó ń jó lágbára Ọlọ́run kò ní kú mà ẹ mo appreciate God bless you mà. mọ́mì mọ́mì mọ́mì. mo fẹ́ rí yín lọ. mo ní ìdìwọ̀n lọ́wọ́ yín ni mo ṣe gain admission sí school kò dẹ̀ sí kò lọ́wọ́ àwọn òbí mi sọ wọ́n lẹ́nu pé kí n lọ wá fifty five thousand naira wa kò lè ṣe thirty four. ẹ wò ẹ má jẹ́ kí n tàn fifty five thousand ṣe pé ìyẹn pọ̀ for now mi ò ní enough cash but ẹ jẹ́ kí n gba nọ́mbà yín tó bá dọ́là màá béèrè account details yín iye tí bá lè so ẹ pè nọ́mbà yín. ok ma zero eight one. ẹ dáhùn ẹ dáhùn. forty three ninety twenty three zero four. ok so èyí ò fi ń send message.

oníṣẹ́ bí òròde yóò ṣàìsàn yẹ jáde-jáde ìyá àṣàbí o. ìyá àṣàbí bímọ gidi ó bímọ alálùbáríkà. bàbá yìí láti dá mọ́mọ́ ìdùnnú wọn lọ́mọ bẹ́ẹ̀ wọn ṣe rí màá níbi máa bá wọn sọ̀rọ̀ jàre. How would she say something like that on your behalf? ó bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni màálù mẹ́ta ó ti pọ̀ jù náà calm down babe calm down calm down má bá wọn sọ̀rọ̀ má bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ jù. ah. Eh, kí ló tún ṣẹlẹ̀. Ah, abeg you understand what mom did again mọ́mí lọ sí church wọ́n lọ give testimony ẹ eh, pé èmi ò mò ń earn three million per month as if that is not even enough on behalf of Tinu wọ́n lọ pledge three cows pé nítorí ó phd um, degree are you serious why would she even do something like that. Well, <laughs> babe o ní láti stress ara ẹ̀ pa gbogbo ilé ṣọmọ me pé ń gbà mí iná àwọn òbí wa máa dùn tó máa jẹ́ kó wà kárí ìdíwé wàá pé wọn kò bá wọn sọ̀rọ̀ ni. owó get nǹkan tí mo sọ mọ́ mi ò ṣọmọdé you don't know where we were growing up mm-hmm. i came third third in the class mm-hmm. mọ́mí mi lọ church wọn lọ give testimony meanwhile going to go first year one church she didn't give testimony i don't know why she's doing it when mom see ọba jí lẹ́yìn tó gbà pé tinú wọn i will call her because i'm pissed i'm really really pissed. babe inú mom sí ń dùn ni she's yeah, just proud of her. you. I wọ́n support her. I'll suggest you call her tomorrow since she's sleeping mm. Mm, give daddy that kiss. You bride me. <laughs> ṣé ohun tí mo ṣe ò dáa ni kí n bo orí ọlọ́run mọ́ra abẹ́mọ̀pọ̀ ọlọ́run ṣe wá lóore tó pọ̀ ni ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀ fámìlì míì ni ò tiẹ̀ lè ní àwa rárá nínú tọ́lọ́run ṣe fún wa Ah, ah lórí wípé mo lọ ṣe testimony ní ṣọ́ọ̀ṣì. Ah, ah. wàhálà màálùú èló ló fẹ́ ra màálùú nínú owó tó ń gbà tó bá ra màálùú márùn-ún fún ṣọ́ọ̀ṣì nínú owó tó ń gbà jọ nítorí ọlọ́run ṣé ó lè mọ́ lára ni kò lè mọ́ lára. Ah, ah wo ẹ jọ tó bá rí wípé òun ò lè rà kó fi ilẹ̀ èmi mo rí ọlọ́run mo mọ rírì ọlọ́run mo mọ ohun tó ṣe fún mi mo mo mo mo gbogbo mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ sọ ó mọ̀ pé nǹkan kan lèèyàn náà máa fi san oore fọ́lọ́run ni èèyàn náà lè jọ ọlọ́run gbé e kọ́lọ́run máa ṣe fún yín kẹ́ má níbi tẹ́ máa máa dà sí bó bá ti ń kólé yín lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀ níbi tẹ́ máa máa dà sí nìyí tẹ ti ń dà síbẹ̀ ma á túbọ̀ máa pọ̀ si ni abẹ́yìn ò mọ̀ wípé gbogbo nkan tí èmi ń ṣe yẹn lọ́lọ́run fi ń bùkún tẹ́yìn náà fi wà òkè tẹ́yìn ẹgbẹ́ yin ta wo lo le duro te duro si. ma da lohun o ra o pere mo promise ni mo ra mo ra marun na ra mo ti gbọ́ mo ti gbọ́ tiẹ̀ mo ti gbọ́ kò sí wàhálà mo ti gbọ́ mo ti gbọ́ mi ní sọ̀rọ̀ ọkọ̀ mọ́ báwo ni gbogbo nǹkan ó dà ó dà bọ̀. ẹ káàárọ̀ mọ̀ èmi ti fẹ́ máa lọ síbi iṣẹ́ mo ní kí n yọjú sí kí n tó máa lọ. ṣé nítorí màálùú tí mo pledge tí mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ òun ló ṣe pàbúrò ẹ ló ṣe bẹ̀rẹ̀ sí ní rojọ́ fún un ṣé ẹ rò pé ìyá tí ò mẹ̀tọ́ ni mí ẹ rò pé mi mọ nǹkan tí mò ń ṣe ni mo mọ tí mò ń ṣe gbogbo tí mò ń ṣe ìtorí tìyín ni ó ti da fún yín kó má bàjẹ́ ló kù tó bá dẹ̀ da fún yàn ohun téèyàn bá kó lọ́wọ́ báyìí èèyàn gbọ́dọ̀ yọ inú ẹ̀ náà ni kó fi ṣe sàdáká sílé ọlọ́run gbogbo owó tó ń rí tó bá ra màálùú márùn ah. fún chọ́ọ̀chì yẹn kò mọ̀ kó mú nǹkan kan nínú ohun tọ́lọ̀ ń ṣe fún ẹ. èèyàn bá dúpẹ́ orí àná á mi ìgbà ni ẹ́ àbúrò ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àbí. mo mì ẹ wo gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó necessary o ṣé mo pé àgbàlagbà náà ló máa ń sọ pé tíṣù ẹni bàtà èèyàn máa ń fọwọ́ bò jẹ ni mi ò expect yín pé kẹ lọ máa give ru testimony tẹ give on church yẹn ṣé yín rò pé gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ yín ni ẹ ń gbé wa sáyé lọ́wọ́ leléyìí màmí. gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ mi o torí gbogbo èèyàn ni mo nífẹ̀ẹ́ hmm. èmi ò lọ́tà mi ò lẹ́nìkan kò sẹ́nìkan kan tó lè ṣe nǹkan kan fún mi bí mo ṣe wà yìí torí mo bọ́lọ́hùn mi dúró ni gbogbo èyí tí wọ́n ń kàkún yẹn tó ń sọ pé tíṣu ẹni bá tú iṣu tí ò tó iṣu lè yọ fọwọ́ bò jẹ tíṣu bá ràgbà gbogbo nínú ilé yẹn lè fọwọ́ bò jẹ ẹ tú kàṣẹ sílẹ̀ báyìí ẹ jẹ́ kọ́ máa ráyè rí wípé iṣu mi nìyí o òun rèé ni o kí ni nǹkan náà. tẹ́ bá tiẹ̀ wá ro gbogbo èyí tí mo sọ lẹ́yìn ẹ ẹ ro situation Nigeria ẹ̀yin náà mọ̀ pé the country is hard at the moment lẹ́yìn ìgbà tẹ́ give testimony tí mo fi ń dúró dé yín pé kí n gbé yín yẹn mm. ta close in church ẹ̀yin máa wọn tó wá bá mi nínú mọ́tò àwọn wo. Hmm. tó wá ń gboríṣiríṣi bílíìn wá ọ̀rọ̀ owó kan ọ̀rọ̀ gbá kan ọ̀rọ̀ àwo kan and put me at risk. àwọn wo ni dárúkọ wọn fún mi torí mi ò rán wọn pé kí wọn wá béèrè owó lọ́wọ́ ẹ hmm. ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọmọ mi ìpasẹ̀ mi ló máa gbà ló ti máa wá béèrè nǹkan èmi ni máa sọ fún ẹ pé kò fún lágbájá báyìí lówó kò fún lágbájá báyìí lówó kí ló ń ṣe wọn náà wọn ń bẹ ni ọ̀yà ni wọn ni kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ ṣáà jẹ́ kí yẹn lọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kóró ẹ ṣẹlẹ̀ mọ́ ẹ má máa give irú àwọn testimony sọnù yẹn mọ́ ṣe ti gbọ́ ẹ jẹ́ kí n máa lọ. ó lè wá sọ yìí náà nǹkan kí la ṣe fẹ́ ṣe màálùú méjì ṣó máa rà àbò rà. ẹ gbọ́ ẹyin ẹyin ni ẹyin ló mú kẹ dá sí tọlọ́run mi tí lè sọ because ìyẹn mi tẹ mi planet. máa rà á. máa mi ó dàbọ̀. ok no problem ó dàbọ̀ àwọn ilé ṣí ọ̀bẹ yẹn bá jókòó títí wọn àwọn alákọ̀wé wọn ò mú oore wọn ò mú ohun tọ́lọ́run ṣe gbà fún mi gbà fún mi ó lọ́rọ́ lọ́hùn. èròjà rẹlẹ kárẹlẹ yà àṣà mi o èròjà rẹlẹ o kárẹlẹ yà àṣà mi o ìyá àṣà mi náwó náwó kárẹlẹ yà àṣà mi o. ìyá tún jí aṣọlá ẹkú kalẹ̀. àà ah, àà ah, ah, ìyá aṣọlá ìyá tún jí ó ga o gbogbo ilé ń kọ́ àwọn ọmọ mi ń kọ́ ó wà àyìnkẹ́ àwọn náà sọ pé ń bọ̀ wá rí i sórí bó ṣe mú wọn yìí mo mọ̀ kó mọ̀ pé ara wa ni wọn ṣùgbọ́n ò mọ̀ rárá bó ṣe jókòó yìí àwọn ni ògbóǹtarìgì nínú ẹgbẹ́ yìí ilẹ̀kùn ni wọ́n wọ́n ṣí sínú wọ́n ṣí síta àwọn ni CNN nínú ẹgbẹ́ yẹn ẹni tó ń bẹ́ẹ̀ dùkú wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni ẹ jù ta ló ní tòun báwo ló ṣe jẹ kí ló ní kí ló gbójúlé kí ni tó kó sọ́wọ́ náà tó sọ wípé kí Wàsíù àti Pasuma àti Òṣùpá àti Màláíkà kan torin iṣẹ́ kó n ṣáà máa gbọ́ wọn oh. kí ni tí ẹ ṣe jẹ́. Hmm. ta ló tún fẹ́ jẹ́ Mrs Kokumọ́ ni. Hmm. Ah, ah. Ramota. bẹ́ẹ̀ ni. àwọn ò tètè lọ rí àbí a máa ká máa máa fi mí sílẹ̀ káàkiri lẹ́nu àwọn esco láti gbọ́ pé mrs kokumo òun náà fẹ́ fi táǹkà pẹ̀lú yín. bẹ́ẹ̀ tí ẹ máa gbọ́ mrs kokumo hmm. ṣé yẹn lè bá wọn fi gbàgbọ́gbà ṣá ẹ wò ṣe fẹ́ gbọ́ gbogbo wàhálà tá a ṣe kiri torí tí yín ni o. bẹ́ẹ̀ni. èyí báyìí la wà bíi ké. bẹ́ẹ̀ni. ẹ wò tó bá jẹ́ ti rámọ́tà Rámọ́tà ọ̀fún òkú jọ ṣówó ni Rámọ́tà ni ṣó mọ̀yàn ni ìjọ léèyàn lẹ́yìn ah, ah. ibo ló lè fọlẹ̀ kò tó lè ṣí ọkọ ọbẹ̀. kò sílẹ̀kùn tó lè kàn tán lè ṣí fún. àwọn ibi tẹ́mi máa wọ̀ láì kọlẹ̀kùn tí máa ṣí òun ló pọ̀ òun ah. ó lè nú bàtà mi níbi tí bá gbé. níbo. Rámọ́tà ló fẹ́ bẹ́ẹ̀ mi dúkò kì í ṣe ohun yẹn hmm. ó ń ṣeré ni màmá nìyẹn. kò lè rí ibì kankan lọ màá pàtọ̀ fún màá sọ gbogbo ohun tó kú dání màá sọ di pépà mọ́ lọ́wọ́ torí kò ní nǹkan kan. ẹ yàtọ̀ sáwọn gbàtí yọ̀yọ̀. kò tẹ̀ ẹ́ sọ́ṣù fún ìyá wa. bẹ́ẹ̀ ni ò ní pírọ́blẹ́mù ṣe rí ìtẹ́wá yìí ẹ máa dunnú kò ń bẹ̀rù. ẹ ṣe mà. ẹ tún délé yí báyìí ẹ tún fi omi sí báyìí tẹ máa gbàdùn tẹ máa máa jó torí mi máa dùn yín inú kẹ tó kù ẹ fọkàn balẹ̀ o tèmi lẹ ń ṣe ẹ̀yin ẹ. àyíkẹ́ àdè ọmọ ní ẹ̀jọ̀ máa lọ gọ́ǹsọ̀hún ẹ̀yin ẹ̀ la wà. ramọta. olúwa ṣeun fún mi olúwa ti ṣeun fún mi olúwa ti ṣeun bọ́ síbí náà. màmá nìyẹn. mo wà nílé fún yín lọ́jọ́ kọjọ́. ẹ bá ń gbọ́ ilé ní ọgbà tí ò ní wó láéláé. wo hmm. lọ ṣe ọwọ́ márùn-ún márùn-ún sí ọ̀nà méjì kó wá fún wọn kọ̀ọ̀kan. ok ma. ṣe ti gbọ́. Hmm. five five thousand. ẹ ẹ bá sọ bẹ́ẹ̀ mọ́ kí ni five five thousand fifty fifty thousand. ìyá ẹ dìde ẹ embarrass mi ni lórí èlò èlò ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ wò. màmá kékeré bá wa sọ fún yìí ẹ wò lórí ẹ máa gbọ́ ṣégi ọ̀rọ̀ lẹ́nu wa. ó ti parí wọ́n bá ti ń sá sí kọ́nà ẹ tètè máa gbé síta fún mi kí n máa gbọ́ ó ti ẹ̀ lé wọn bóyá mi ò ti ẹ̀ rí inú gbogbo wọn mi ò ti ẹ̀ rí èèyàn mi ì rí. Ah, ah. ẹ wo madam kò kún mọ́ ìyẹn lọ fi ọkọ ara yín balẹ̀. nǹkan tí ń wojú yín. ẹ wo ṣe rí ìyá mẹ́ta ọdún yìí ẹ̀yin la máa jẹ́ torí gbágbágbá báyìí la wà lẹ́yìn bíi nké ọ̀rọ̀ yín báyìí la máa jẹ lẹ́nu ṣe bẹ́ẹ̀ mọ ìkejì mi ìyá àsù ah, ah, ah, torí ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ni ìṣe la kò sọ̀rọ̀ yín sọ̀rọ̀ yín pé ọdún yìí wọ́n gbọ́dọ̀ fi yín jẹ ẹ́ tí o bá ń ṣe ọkọ ẹ̀ tó dé látàbújá tó lóun fẹ́ ṣe bẹ̀ fún àjọ máa wá bíbá yín ni o àfọ̀rọ̀ mm-hmm. yín ṣeré rárá rárá. ẹ tiẹ̀ wo Mrs. Kokumo ìyá àṣàbí abikilo pera yín ẹnu lásán ló kàn máa ń máa máa gbá pásókè àmà brag ṣé rí ọmọ ẹ tó wà lábúròdì àti ti Nàìjíríà ó máa ń jọ lójú gidi àwa ò dẹ̀ faláriwo fó lórí tiwa mm-hmm. ẹ̀yin la fẹ́. bẹ́ẹ̀ kò sí wàhálà mm-hmm. ṣé wàá rí bí o ṣe jẹ́ pé ẹ decide láti jẹ́ loyalist mi mm-hmm. màá mà tọ́jú yín o tí ọlọ́run bá fi lè ṣe tí gbogbo ẹ̀ work bá ṣe ń fẹ́ ẹ fẹ́ kú lọ́wọ́ mi màá tọ́jú yín débi pé nǹkan máa bẹ̀rẹ̀ sí ní ṣe yín. Ah, ah. <laughs> ó ní agbára. mo mọ̀ pé ẹ̀yin mi lẹ́wà nù. I am very confident about the both of you and the rest people. kẹ́ ẹ wá lè mọ̀ yìí pé tí n bá wọlé mo máa appreciate yín ju báyìí lọ. ẹ um, sọ we organized twenty-five thousand each for eh? toiletries àti beverages ní bags àti twenty-five. ọgá ẹ ṣe gan ni màá ẹ máa ta o. ọtí ìtìyín mọ́ freezer nu ṣọ́ọ̀pù mi pé kẹ́ máa mú nǹkan lọ. ó lágbára. yes má tilẹ̀kùn ẹ́ sílẹ̀ dẹ̀ yorùbá. Hmm. Ah, hmm. ẹ mọ iye nǹkan hmm. ẹ ti ẹ̀wò nísìnyẹ ti decide láti appreciate wa èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá tún bẹ̀rẹ̀ sí ní fi imú fílẹ̀ káàkiri ẹ̀wò a lè sọ torí àwọn alábòsí ojú yín báyìí wọn máa ṣe the woman is good but lẹ́yìn yín ah they don kill you. bẹ́ẹ̀ ni ah ẹlòmíì alábòsí ni tó bá rí yín báyìí máa ṣe bí pòun láìkí yín ni ẹ̀yin ẹjọ́ kó dẹ́yìn yín rádaràdá rédèrè ló máa sọ nípa yín. ẹ bẹ́gà ni wọn mú òjòdún ni wọn òjòdún bẹ́gà. ṣùgbọ́n àwa báyìí ó yẹ kẹ́ mọ̀ pé a wà lẹ́yìn ibi ike mi ní padà lẹ́yìn yìí o máa dúró tì í gbagbagba. ó nǹkan tá à ń sọ látẹ̀ ń dùn kí ni nǹkan tó ń dàwọ̀ àti fìyìn dúró náà nínà ó ṣé ìwé ló fẹ́ fi gbogbo ọjọ́ ayé ẹ̀ kà ṣé ó fẹ́ má rìn ni. ó ah, rọ̀rọ̀ wo nìyẹn mi ò láìké no ẹ stop ẹ náà ah, ṣé ilẹ̀ ni life mi ni I am an adult and I know what to do with my life ṣé o fẹ́ fẹ́ràn ara mi jura mi lọ ni. yes I mean, we have a say in your life with your friends. Àwọn náà la the best sọ̀rọ̀ tó máa gbóná. I mean, oníṣẹ́ gidi lọ́wọ́. Ó kàwé jù wá lọ kí ló tún kù kí ló fẹ́ what next. Oh, okay, ó ti yé mi ń sìn. So ẹ ṣe meeting lèmi lórí ni. You can say that. Oh yeah. Yeah. <laughs> um, ọ̀rọ̀ um, mi ò ní bínú. I know you guys are concerned, mm -hmm. but ẹ take care easy pẹ̀lú mi. Ẹ fúnra mi ni màá mú IV wá fún yín and you know, we'll move from ah, there. Oh, it's okay mo kàn ní kémi wá sọ fún yín formally ni mm-hmm. yípe twenty seventh of next month ni introduction mi so kò tó mú iv títí ẹ wá kémi kọ́kọ́ fún ẹ ní tèmi oh now i see so it's about this right it's about this right <laughs> that's that nice one nice one <laughs> ẹ try kò sí problem ah! congratulations ẹ ìbí náà bàbá ìbí wà bá ọ̀rẹ́. Oh, èròjà rẹ̀ lẹ́ kárẹ̀ lẹ́yà àṣà bí o èròjà golden mama. progress for the women. golden mama. progress for the women. gbogbo yín pátápátá ni mo kí o a kú ìgbìyànjú a kú kẹ́gbẹ́ lè dára a dẹ̀ kú ìgbìyànjú lórí ìpàdé ìjẹ́jọ́ lórí ètò ìdìbò tá a ní kí wa kọ orúkọ sílẹ̀ fẹ́ǹtà ò fi lọ́lẹ̀ fún èyí àmẹ́tò a máa ṣàkíyèsí pé nínú gbogbo wa ẹnìkan ṣoṣo nù wa ò kọrúkọ sílẹ̀ o ìdí nìyẹn tó fi jẹ́ pé ìbò tá a wá ṣírò ìbò Mrs Kokuma, àti ìyá Àṣàbí rẹ́mú ló ṣe yẹn ló wá jẹ́ kémi rò pé kákúfẹ̀ kan mojú ajé kò ní sọ̀lẹ́ nì kí kálukú wa kámẹ́ni tá a bá bá lọ lójú gbogbo wa ẹni tó bá gbà pé kí Mrs Kokuma kó jẹ ìyá mẹ́tò kó nawọ́ ẹ̀ sókè. wàá ṣeré láyé. ẹ pàtẹ́wọ́ fún un. ẹni tó bá faramọ́ pé kí ìyá ṣàbí kó jẹ ìyá mẹ́tò kó nawọ́ sókè kárí àwọn. ẹlẹ́yìn ìyá ṣàbí láyé láyé méjèèjì tó yá lọ́wọ́. wá ti ríbi tí ọ̀rọ̀ já sí báyìí. àti pé ìyá ló kọjú òṣùwọ̀n láti jẹ ìyá mẹ́tọ́ ìyá mẹ́tọ́ kẹwàá jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká ti ìyá lẹ́yìn káwọn náà lè rí ṣe ìdí ọ̀rọ̀ mi nìyẹn o. òní bàjẹ́ nígbà tiẹ̀ náà. àmín o. Godi mama. progress all women. Godi mama. di mama. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run á nífẹ̀ẹ́ yín. àmì o. àdúgbò tì mí ẹgbẹ́ ìyá máa tẹ̀síwájú. àmì àṣẹ. ẹ wo èmi fẹ́ ṣiṣẹ́ fẹ́ gbẹ̀mí mo fẹ́ náwó sínú ẹgbẹ́ yìí hmm. mo fẹ́ gbé ẹgbẹ́ yìí ga ni mo fẹ́ gbé lọ sí high ibi gíga láyé wa má gbé ẹgbẹ́ èdè amẹ́ríkà. àyíké àjè ọmọ elédìyàn lọ sọhùn àṣàbí tó ta dọ́là. bẹ́ẹ̀ ni àwa ò tiẹ̀ ní problem àníṣòro ẹni tó bá níṣòro ni kó rọra lọ jókòó sínú ilé ẹgbẹ́ torí bí mo ṣe wà yìí bí mo ṣe ń sọ lọ high level ẹgbẹ́ yìí lọ ẹ mọ̀ pé nínú gbogbo ẹgbẹ́ yìí mi nìkan lọmọ mi wà lamẹ́ríkà bẹ́ẹ̀ ni pé mo mọ̀ra sóò kẹ́lẹ̀ mọ̀ pé ó ń lọ ó ń lọ síbẹ̀ yẹn Olúwa wà pẹ̀lú wa. àmín. ẹ̀ẹ́ ibi ni mo ti ẹ̀ ti máa bẹ̀rẹ̀ náà ok ká bẹ̀rẹ̀ báyìí ká bẹ̀rẹ̀ báyìí àkọ́kọ́ náà ṣe mọ̀ pé owó pé mo jòjè o tẹ máa kọ́kọ́ san two point five ni àbí olórí bẹ́ẹ̀ ni wàá san five million. máa ṣe aṣọ fún everybody ni ṣẹ́rí mo máa customize aṣọ tí mo máa wọ̀ oh, mo máa gbé fọ́tò mi sí báyìí ni màá wá kọ ìyá àṣàbí tó ń ṣiṣẹ́ dọ́là sí ẹ torí bá ń fọ́ kó wọnú ilé ẹ̀ lọ kó lọ jókòó ni. bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ rẹ ẹ wo èmi ò ní èmi ò ní problem o kò sí wàhálà fún yín o olórí ẹ jọ iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ọ̀rẹ́ mi. Adùnní ẹ jọ̀wọ́ ni mo fẹ́ kó ṣe pákéjì. orí ló ń ta yín. wọ́n fẹ́ kí ìyá Ṣọlá ó jẹ́ treasurer. congratulations. ogún kì í yù ogún kì í yù. ìyá Túnjí òun ni mo fẹ́ kó ṣe sẹ́kírítì. ó ga ọ̀rẹ́ mi gbàgbà oh, gbàgbà gbàgbà. Hmm. ṣó sí eyín báyìí kì í ṣe tẹnu o ohun tèmi bá sọ àtòdì ọ̀run ló sì wá. ṣe ráhùn tèmi gbéṣẹ́ fún yìí máa bẹ̀rẹ̀ sí ní fún ọ ní five hundred thousand. mi ò gbọ́ ìyá àṣàbí. bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ ìyá àṣàbí mo wà ń bí ẹ mú. àwọn ọmọ mi ti sọ fún mi wípé kí n máa nìṣó gbogbo tí mo bá fẹ́ làwọn ṣetán láti àwọn ní machine mi àwọn ní atm mi lẹ́yìn ọ̀la. àbúrò ah, ah, mi pa àti ẹ̀jẹ̀ mi. kí ló ṣẹlẹ̀ máa pín kọ́ọ̀pù yà wọnú ẹ lọ kó fún ẹ jáde. Ah, wá kí ló ṣe yà ẹ ara máa sọ pa ẹ mọ bí àtẹ̀ntó òjòyè àtẹ̀ntí òjòyè àti tó kúrò lórí òjòyè nù ẹ bá mi pàtẹ́wọ́ fún rẹ̀ dúpẹ́ o àṣàbí tó ń ta dọ́là. ọkọ mi. ẹ káàárọ̀ mà. káàárọ̀. yá báwo ni lẹ fẹ́ rí mi kí n tó máa lọ bẹ́ẹ̀ ni mo fẹ́ rí ọkọ. ṣé kò sí. n tí mo fẹ́ rí rẹ̀ fún gbogbo oore tí àwọn èèyàn tó ń fi ń lọ̀ mí tó dẹ̀ ń gbélé mi lọ́wọ́ ọlọ́wọ̀n ní jẹ́ kó jà pọ̀. àmín kí ló ṣẹlẹ̀. àwọn ẹgbẹ́ tí mo wà nú ẹ̀ golden mama ẹgbẹ́ tó gbayì wọ́n ti fi mí joyè ìyá mi tò. ah that's good congratulations. o ṣe máa tẹ àmọ́ báyà fẹ́ wúyẹ hmm. owó ló dẹ̀ máa ná wa ìyẹn ni mo ṣe ní màá bẹ́ẹ̀ sọ kò bá burú ẹ̀ sọ̀rọ̀ torí pé owó oyè tí mo jẹ tí mo máa san five million ni èmi náà dẹ̀ máa náwó ìwúyè mi mo fẹ́ ra gbá mo fẹ́ sanwó ọ́ọ̀lù mo fẹ́ ṣe oúnjẹ gbogbo wọ̀nyẹn èmi náà máa ní ìdìbò yá bíi four point five million sí five million náà ni láti ẹ̀pájú gbogbo èdè ten million. ní kí ni. mo fẹ́ kó jẹ́ wípé bíi ten million yẹn ẹ̀yin lè máa donate ẹ̀ fún mi though èmi náà ṣì máa fi bíi two point five àbí jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi o tí mo ṣì máa ná àmọ́ èyí tó kan ìwọ àti àbúrò ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa tètè sẹ́ǹdì ẹ̀ sí mi tẹ́ mi mo mọ̀nà pé ṣe mọ̀ pé náírà ni wọ́n ń gbà ń bí mo dẹ̀ mọ̀ pé dọ́là làbúrò ẹ̀ ń gbà lọ́hùn hmm, bóyá òun lè fi seven kí wọ́n fi three kò fi ilẹ̀ àbí kò fi four kò fi six ẹ ṣáà ṣe láàrin ara yín ẹ̀yin lẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣe máa ṣe tí gbogbo ẹ̀ kí tẹ̀mí lọ ṣáà ti tẹ̀mí lọ́wọ́ ó ten million naira. bẹ́ẹ̀ni. ó ro oyè wo gangan lẹ fẹ́ jẹ. àwọn ẹ sọ fún mi ah, àwọn tó ń jẹ ààrẹ ọ̀nà kàkànfò tó ń jẹ ìyálóde tó ń jẹ fúnṣe tọgàn pàápàá wọn ò fi ten million ṣe wúyè kí ló ṣẹlẹ̀. ó ah, mà ṣe o má gbé ah, oyè tí mo jẹ má gbé lọ síbẹ̀ yẹn ìyá mẹ́tò ni ó mọ̀ túmọ̀ àwọn tó ń pè ní ìyá mẹ́tò ó wà expensive ìyá mẹ́tò ó rí bó ṣe rí ni má fọ́ rárá ten million ni kó dà káǹsì. ẹ kò sí problem ọlọ́run ṣe ọlọ́run ò ṣe yín lọ́lọ́mọ kan ọmọ kejì tẹ bí tó wà ń lo ẹ̀yin náà mọ̀ àṣàbí hmm. ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa bá sọ̀rọ̀ because ó dà pọ̀rọ̀ yín máa ń yéra yín dáadáa hmm. ṣẹ́rí títọ̀dọ̀ mi yìí mi mọ bí mo fẹ́ ṣe ọ̀rọ̀ ten million naira tóun bá wù lọ́kàn tó bá fún yín ten million láti jẹ̀yà mẹ́tò ó yẹ amọ́rí lágbára ọlọ́run wọn ní ṣe nídìí òye hmm. yín but as for me i am not involved. three hundred million tí mo mọ̀ pé ó ìwà lákàntì ẹ̀ fọ̀nà èló ni owó tó fẹ́ yọ̀ǹbẹ̀ tó fẹ́ ní ẹ lára. mi mo gba tẹ́dí account officer mi tẹ́ fi mo iye tó wà nínú account mi as it is mo ní ìdàtí máa lọ síbi iṣẹ́ because mo ti run late already kẹ́ni nice day ṣẹ́gbọ́ yeah ṣé ó dàbọ̀ mà. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Hmm. Ìyá Àṣàbí Ìyá Àṣàbí mọ́mì mi yí hm? mọ́mì torí Ọlọ́run ibo lẹ ṣẹ́kẹ̀ sí ilé adúrú owó yìí hm? mọ́mì ṣe ògùn oríṣi láti ní okòwò ní ní Amẹ́ríkà ń bíbá yìí àìsí àwọn ńlẹ̀ náà mọ́mì ó yẹ kí mo wọ́n understanding gbà mí just last week mo ní kó bá mi ṣe bí three million fún yín lẹ́gbọ́tẹ̀ ìwọ olówó olówó àbí ládùúrú wàhálà tí mo ṣe lé ẹ lórí èmi mo mọ bó ṣe lọ lóyìnbó tó fi rówó yìí èmi mo mọ bí mo ṣe tọ́ yìí tẹ́fi débi tẹ́gbédé yìí àbí ṣé o tó yẹ kẹfí sọ fún mi nìyẹn ẹ ṣáà fẹ́ fìyà jẹ mí ẹ fẹ́ yẹ̀yẹ́ mi ẹ fẹ́ dọ̀tí mi ẹ fẹ́ kí wọ́n gbóyè yìí kọ́ gbé fẹ́ lómi àbí bẹ́ẹ̀ kọ́ mo ti gbọ́ mo ti gbọ́ o kò sí wàhálà ó ní owó yẹn ti pọ̀ jù ó jẹ́ lómi jẹ oyè yẹn ó jẹ́ lómi jẹ oyè yẹn. kọ́ gbé fẹ́ lómi kí wọ́n gbé fẹ́ lómi owó yẹn pọ̀ àbí ten million naira pọ̀ àbí kò burú mo ti gbọ́ ṣe bí ìgbà tó bá yá wá ṣàwálé wà wá gbókùn mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó dàbọ̀. ṣeun ah, kí ló ṣẹlẹ̀ ká ló ń gbóúnjẹ lọ fún nínú bedroom. àánú ah, àti àárọ̀ mo ti dáná fún mọ́mì wọn jẹ́ mo tún rò bóyá kí n bá wọn ṣe oúnjẹ mi mo gbé lọ fún wọn jẹ́ náà wọ́n wá sọ pé ara àwọn ò yá pé gbogbo ara ń ro àwọn orí fáwọn ara wọn ń gbóná. adúrò nǹkan báyẹn ṣẹlẹ̀ ó dẹ dín mi feed láti sọ fún mi. ẹ àwọn ló sọ pé kí n má disturb mi kí ẹ máa wà lẹ́nu iṣẹ́ mi. òwò wọn ni oh, kò má sọ fún mi ìwọ náà ò dẹ sọ fún mi àmọ́ ká ní o fẹ́ sáré chat mi pé kí n fún ẹ lówó cream àbáṣọ kan ni o mọ bó ṣe máa pè mí bó ṣe máa bá mi sọ̀rọ̀ don't do that again ibo ló wà gangan. ó wà ah, imagine. mami mami mami ẹ gbọ́ kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ ẹ mami kí ló tẹ̀ ń gbọ̀n báyìí ẹ bá mi sọ̀rọ̀ ẹ ẹ dẹ̀ bá mi sọ̀rọ̀ báwo ló ṣe ń ṣe yín ẹ wo ìdíje jẹ́ ká máa lọ sọ́spítù. ẹ lọ sọ́spítù. kí ló wá ń ṣe yín. ìwà tàbúrò ẹ̀yin lẹ́fẹ́ pa mí ládùúrú wàhálà tí mo ṣe léyìn lórí mo jìyà mo jìṣẹ́ lóyìn lórí ẹ̀dẹ̀ wàá fẹ́ dójú tì mí ẹ fẹ́ yẹ̀yẹ́ mi ẹ wá ní lọ sí hospital èyí lówó tẹ fẹ́ fi gbé mi lọ sí hospital ẹ lówó tẹ máa kọ́lẹ̀ tí mo máa fi joyè ẹ fẹ́ fi mí ṣẹ̀sì láàrin gbogbo àgbáyé ah mo burú o mi ò lọ sí hospital o ẹ jẹ́ kú kí mọ̀ pọ́ ọmọ mi ló pa mí. mami ẹ̀mí ìnà pé torí ọ̀rọ̀ oyè yìí lẹ ṣe ń ṣe gbogbo ìtẹ́ ń ṣe yìí. torí ẹ ní o torí ẹ ṣé kò tẹ́ torí ẹ wọ́n ti fún mi lóye tẹ́ ìwà jẹ́ kí n sanwó yẹ ẹ̀fẹ́ gbogbo yẹ padà lọ́wọ́ mi. ẹ wo ẹ take easy ẹ wò mo ń promise yín pé màá bá àbúrò mi sọ̀rọ̀ á mo bá ṣe máa ṣe láàrin ara wa ẹ ṣáà promise mi pé léni léni lára yín máa yá. arówó léde ara mi yá. ẹ máa rí ok ó yá mò ń fi ọ̀rọ̀ mi lẹ̀ i'm standing by my words pé ẹ máa rí owó yẹn lé ní sọ́la. àṣàbí ó mà le ju gbogbo bí wọ́n ṣe ń sọ yẹn kí mọ́mí má máa lọ ṣera wọn léṣe lórí ọ̀rọ̀ owó yìí. èmi náà ó mọ̀ pé i have a lot to do but pẹ̀lú bọ́n ṣe wà yẹn i think i will be able to raise two point seven kí ìwọ náà mọ iye tó máa raise. o ò lè sọ pé ọ̀rọ̀ owó ló jẹ́ kó máa ṣe bẹ́yẹn wọ́n máa ń sìkì gidi gan mà ni. <sighs> kò sí problem má bínú má bínú ẹ <laughs> eh, oúnjẹ ọmọ náà ni ẹ eh, kò sí problem ẹni eh, tí ìwọ náà bá lè fi ránṣẹ́ kó fi ránṣẹ́ ṣùgbọ́n màá bẹ́ẹ̀ kó fún wọn o dẹ̀ lè fún àwọn náà directly yẹ kó mọ bẹ ṣe ń ṣe. Oh, wait. Mhm. You said we are going for vacation. I'll be Okay. Okay, in Bologna, in your mind this time around. Paris. How about Orlando? No, no, Orlando. No. Um, babe, what? She mum Bolu Ekon Shawule me. As in, you won't understand Momsi, the way Momsi was is demanding for money is ridiculous. Ah, demanding for nine million naira. babe mm. ṣòro má fi yẹn sọkàn a ah, ní choice a gbúdọ̀ fún wọn lọ mm. ìwọ náà ló sọ pé mọ̀ọ́sí ti sick lórí ọ̀rọ̀ yìí àdè gbúdọ̀ ṣe kiri mm. so you have to give her the money. yeah i'll give it to her after this time mi ní fún ọ mi mo. apart from her pocket money every month i'm done. ṣe máa fún ọ kò sí vacation fún ọ. <laughs> ìwọ ló ń bá mọ́mì jẹ́ really really. babe yeah ṣọ́ọ̀bù ló ń gbé mo pẹ́ babe kí ló ṣe I am not happy. Why? What happened? Wàhálà mọ́mí ti fẹ́ pọ̀ you, Imagine kí mọ́mí máa láwọn fẹ́ joyè báwọn the ní ten million naira That's fi ṣèwúyè. Ten million in fact pressure to ń me at àti àbúrò mi ti pọ̀ jù it is unbecoming All of my jẹ́ kéèyàn kan máa ṣiṣẹ́ fóníṣẹ́ it is even hard for me to have a saving of my own it is even hard for me to have any savings. ten million naira yẹn pọ̀ o. mú mi dẹ̀rẹ́ tó bá béèrè nǹkan tó bá fún un tó bá mọ drama tó máa put up ẹrú mama buy. ba ni ni choice ju kò ṣe fún wọn lọ. èmi fi hàn pé bí a ká planning you know ká introduction and after that cash ṣe wedding at least wàá kúrò nílé owó ọmọ níbí yẹn gbà tó náà rí ẹ lé lọ ṣe fẹ́ pa àwọn kan lè béèrè ten million naira fún ìwúyè ọ no come on that's too much please let's start planning eh? at least tá a plan you know tá a bá bá àwọn parents tèmi sọ ká mú date ká lè wá sọ fún mọ́mí náà. do you think that would work? yes it's real come on. all right thank you. thank you darling thank you let's go. So love me, dear. Oh, wow, bad driver, me. Eh, eh, òun náà sọ bẹ́ẹ̀, but that is not a problem. um, to buy the ní ọ̀la, eh, màá lè get back see, over it. But my issue transfer owó yẹn láìpẹ́ nsìn. All right, no problem. O ṣé Okay olórí burúkú òde what are you doing gbọ́ngàn flower wẹ̀ fún mi kí ló ń ṣe bí. Bẹ̀dání Bẹ̀dání what have you come to do what have you come to do here. kí ni orí bẹ́ẹ̀. ẹ wò ó madam kò kún mọ ẹ má dá lóhùn mo sọ lọ́jọ́ kìíní àná mo ní àwọn alábòsí wà láàrin wa ìkan rèé. ẹ wò kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o ẹ dẹ̀ máa wò ẹ mọ̀ pé jọ̀ọ́ yẹn ẹ̀yin ló kọ́kọ́ pè pé kí n náwó báyìí ní kíní yẹn sí ìfọwọ́ mi mo lẹ̀ pé kí n yọwọ́ mi mà lè yọwọ́ mm-hmm. mo bá yọwọ́ àfi bíi pé wọ́n lo magnet sọ́wọ́ mi mm. kí náà pè ya àṣàbí fún báyìí ní kíní yẹn rí ilé ìfọwọ́ mi àfi ìwọ ọwọ́ mi méjèèjì lókè àtẹ̀mí àti yaṣọ́lá. ọwọ́ tó kó sókè ẹ̀yìn méjèèjì ẹ kó lọ sójú ẹ̀wọ̀n ni. Ah, kò rí bẹ́ẹ̀ ṣe rí nígbà táwa délé làwa méjèèjì wá wò pé èdìmàrè dájúdájú oògùn ni wọ́n lò. oògùn ah, èdè kọ̀ọ̀kan yóò ṣàbí oògùn ló lò ìyá èdè kankan ò dín irọ́ lẹ́pẹ́ alábòsí ni alábòsí pọ́nbélé ni èdè kankan lẹ́nu ẹ̀sìn mi tí ìyá ńlá bá máa gbé ní sọ́lẹ̀ kéékèèké á máa máa gorí ẹni. kí ló mìn ìyá ìgbà tí ìyá ńlá bá ń jẹ èmi nìyá kékeré kí ló mean ó mọ̀ pé mo sán lórí mo ya wèrè ìwọ náà dẹ́ mọ̀ mí lánàá kó tó dé ni kó tó máa bá mi sọ gbogbo rádaràda kí ló mean. ṣé mi ló ń lọ fún. ìwọ ni mo ń bá wíṣọ kí ni gbogbo rọ́bìṣì yẹn. ìyá máa jẹ ìkẹ. ìyá yẹn ló máa jẹ pa. tí ò bá jẹ́ pé lórí burúkú nìwọ pẹ̀lú ìyàsọ́lá olùsí gbogbo yín àti tó pẹ̀lẹ́ ló lórí ìyà tán ti gorí ẹ̀ kúrò ẹ̀yin kọ́wọ́ sókè ọlọ́pẹ́ mi rí ẹ wálé ìdíwó ló ẹ ìdíwó ló wèrè ẹ tó wà yín sátọ́ tún pé oyè òfò léyìn lọ́wọ́ tẹ̀ ń ká yín sókè tẹ̀ ń ogun mi apá yín wá jẹ́ fún ẹ wá bótó ìyàlá yìí ẹ Um, jọ um, wáìtì lọ́ba mi mú kinní ẹ̀ dúró fún mi lọ́ mú kinní ẹ̀ wọn. lóṣù olórí burúkú oníjẹ ẹ̀yà ìwọ lè wá láti ilé ẹ pé o lè sùn mọ́jú o ò ṣe kú lójú oorun gbà tó ti rí. thank you there sórí um, ìyá Bánkẹ́ mo fẹ́ fi nǹkan kan dá ẹ lójú fún wípé ìwọ nìkan ló jẹ́ onídùúró mi àmọ́ fàkókò sọ pé ẹ ṣeun then na gba hundred k kó lọ fi ra aṣọ i'm still gonna do more. madam kukumo ẹ ṣe gan. oye máa ra mọ́tò fún ẹ. ṣe gidi gan o. máa ra golf ah, ah. àbí kí n ra metric kó máa fi yẹn. ìtẹ̀ oh, wo pathfinder yẹn mo máa ń láìpẹ́. wà á ní spirit of armed robbery o. Ah, orí báwo wo bá mi pàṣíìsì wa kó gbé bọ́ wá pé ó pín sí wa kó wá kó wá yín wèrè ń bọ̀ jáde ń bí olè máa fún ẹ ní nǹkan madam can you just go away then sanitize madness kúrò níbí báyìí atletico báyìí alọ máa lọ máa lọ go away ṣe gan ni wàdà kò kú. wọ́n mọ̀ mí. bí ọ̀rọ̀ tá à ń bá yìí ló ṣàpàtì. déètì tẹ̀ ń wí yẹn kò tiẹ̀ sí rárá mo mọ̀ tó dá mi lójú bẹ́ẹ̀ ni ṣó ti yẹ yín tá a bá máa rí déètì pé a fẹ́ ṣe torí déètì ti lọ rẹ́rẹ́rẹ́ lọ́wọ́ mi o ó ti lọ gan tá a bá máa rí déètì a máa sún sọ́wọ́ iwájú bóyá a máa máa bóyá bí December or January yes ṣé kò wà pa ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo nǹkan tẹ́ ní ká ṣètò náà láti ṣe a ti wà prepared gan bá ṣe wà ẹ́ so i expect kẹ́ ẹ tún máa sọ pé ah, december lọ́hùn lọ́hùn ti pẹ́ jù mà. mọ́mí àní wáyé tì. àmín. ṣẹ̀rí May àwa yìí máa july làwa ń fọkàn sí a ti fi lè pọ̀ tí a fọ̀nà roka. Mm ẹ ti bá wa rere ìsàrẹ̀wà lóbìnrin ká dẹ̀ wá ṣe kí ni ká jọ́dòdò wa lóko <laughs> mọ́mí ẹ ṣe jẹ́ ká ṣe ní July ending tàbí first week ó pẹ́ tó first week of August maybe the first weekend. gbogbo àwọn déètì tẹ́ ń béèrè fún yẹn ó ti lọ pátí pọ̀ wọ́n sílẹ̀ fún ayọ̀ báyìí pátí bẹ̀rẹ̀ ni ṣẹ́yìn ò mọ̀ ni àwọn èèyàn ti ju sílé wọ́n wá ń gbé pátí yẹn lórí náà èmi dẹ̀ nìyí mi ò mi ò ní nǹkan mi ò tí mo fi ń lo ìgbésí ayé mi bá tì ní ṣó ti eyín so déètì tẹ́ ń béèrè yẹn kẹ́lẹ́ mọ̀ pé mi ò parọ́ èmi ò parọ́ ṣé bí ọmọ mi ni ẹ wá tọrọ tẹ fẹ́ ṣèyàwó fún ẹ dẹ̀ fẹ́ náwó a máa náwó a máa náwó a máa nọ́ra kò sígbà tá a daṣọ tí àrílẹ̀ fi wọ̀ ẹ fọkàn yín balẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé mi ò parọ́ èmi ò parọ́ o. olùwàṣẹ́ ń fún mi olúwa ti ṣeun fún mi olúwa ti ṣeun fún mi my diary. bọ́lá òde dáhùn. ìyá wa tó kọ wa tó May June July August lẹ́bẹ̀rẹ̀. May. Mm, okay. August. We, uh? August. August. Ah, ìwà ń bí. Àbẹ́ yìí You bẹ́ẹ̀ yìí lọ? Ah, oh yeah. May. May. Weekend wo ló free free Me. bẹ? Ah. Mọ́mí ah, kò sí weekend. Ṣé ẹ̀yin náà ti rí wípé May ti lọ? Àbí ẹ máa bá mi bọ̀? June. June weekend wo ló free sọ̀rọ̀? Okay, kò sí weekend tó kù jù náà. kò sí weekend ní jù náà. ó yá July. Okay. Okay, Ah. The first Saturday of July. Ẹni lè bẹ̀rẹ̀ àwọn Mr. Kogi ní kò sí. Mo gbọ́dọ̀ lọ yìí dandan ni. Okay. the second Saturday, mhm. Oh, tí mo ra aṣọ two fifty. Ah! A fẹ́ lọ gbé bọ́dì ni. <laughs> a máa jẹ gbogbo ayé òde yóò ń ṣe òde ẹ̀rẹ́ kì í ṣe gbẹ́gbẹ́ òde òde yẹ bí òde naa náà máa ṣe ni nígbà tá a bá ti rí date báyìí. God serve favor do my oh! mr alawansi òótọ́ ni ah, mi gbọ́dọ̀ má lọ èmi náà fi ṣe mother of the day. Yeah. The NASA today àwọn tampan àwọn tampan yes yes yes mo rántí ṣe ti rí wípé july náà ti lọ. lọ́ńṣì oh, oh, oh, àwọn eléré ẹ̀ níkẹ́ ẹ̀ mo ní ti níkẹ́ mo ní ti fún mi láyọ̀ àti títí láyọ̀ bẹ́ẹ̀ ni sista tún dé aṣọ wọ́n tẹ̀ tún kó aṣọ fún mi pé kí n bá wọn invite yìí ó ṣeé ṣe kí n invite ẹ̀yin náà kò sí problem ẹ̀yin náà á ah, ti di kankan náà nìyẹn ok ó yá gbogbo yẹn ti lọ bẹ́ẹ̀ yẹn àwọn náà lóṣù yẹn ah, oṣù àríyá ni wọ́n ti pe gbogbo àwọn oríṣiríṣi ah, hmm, máa ṣẹ́wó dání ti máa ná gidi ni o kì í ṣe kéré mi o èèyàn bá mọ ayé jẹ tó bá lówó àná ẹ fọkàn balẹ̀ aṣọ bọ́ńdù ten tí ọ̀rọ̀ ń gbé wá lánàá fún tàtí ọ̀rọ̀. ẹ ẹ ti ǹsí mm, mm, ṣẹ́ni pé rọ̀ ò dáa ó yá. sẹ̀tẹ́mbà kò tiẹ̀ sáyé yẹn náà torí mo rántí ah, ah, ah, eh. àwọn tó fẹ́ ṣe tún mi gbé fifty years anniversary àwọn yẹn fẹ́ túnra wọn gbé ni bí ìsàwáwò wà báyìí náà ni wọ́n lọ́lọ́ mm. ń jẹ́ káwọn rí ibi jókòó sí dọ́jà rẹ̀ wọ́n fẹ́ ṣe fifty years anniversary ẹ máa bá mi ká lọ. ní november náà hmm. ẹni ti àwọn alásàlá. ó gbogbo àwọn yẹn ni àwọn salatu àti church oṣù kan náà mọ̀ pé oṣù ayẹyẹ wọn ni wọ́n bá ti ń bọ́ síbẹ̀ báyìí ó yá december ni kò lọ hmm, hmm, december yẹn náà. ah owó wa December december. december. bẹ́ẹ̀ni last saturday. ọ mo sọ pé a máa ṣọdún. Eh, yes yes. <laughs> mo sọ pé a máa ṣọdún. Ah. ṣe é ní pé sí déètì rẹ ṣe ní sáyé ìwé yẹn lọ́wọ́ January. January. Ah. ẹgbẹ́ ẹmọ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sọ ẹ̀yìn February February bẹ́ẹ̀ wà òkè. jọ kó rẹ kó jọ kí ló ń wo kí ló ń wo tó ń ṣe rádaràda yálà tọ̀ bí ẹ̀jọ́ oru nọ́ńsẹ̀nsì òṣùwò nìyẹn ẹ rọra àǹtí ẹ rọra. kí ló ṣẹlẹ̀. mọ́mí. àwọn pátí oní pátí tí ò kàn yín lọ́wọ́ tí ò kàn yín lẹ́sẹ̀ wedding ti first child yín máa kọ́kọ́ ṣe ẹ̀sùn di next year. ẹ mọ́mí eléyìí ò dá this is not fair. it is fair. mọ́mí this is not fair. it is fair. mo jẹ́ kí mi sọ fún ẹ èmi mọ ohun tí mo ṣe o èmi ò ń ṣe pé mo fẹ́ ṣòde ká fọwọ́ bò ó ayẹyẹ tèmi máa loud gan-an ni torí wípé nǹkan tí mo kọ́kọ́ fẹ́ ṣe láyé mi ayé gbọ́dọ̀ mọ̀ kọ́rùn pàápàá kó sọ̀kalẹ̀ rẹ̀ àwọn tí mò ń bá ṣòde wọn máa bá mi ṣòde mo fẹ́ ṣe ìyàwó fọmọ mi ó mọ iye ẹgbẹ́ tí mò ń ṣe mi ẹgbẹ́ tí mò ń ṣe wọ́n tún mẹ́wàá wọ́n gbọ́dọ̀ kojú síbẹ̀ rẹ̀ kò sí wàhálà mo dẹ̀ máa kọ lẹ́tà sí wọn ní kọ̀ọ̀kan so mo gbọ́dọ̀ mú ọjọ́ tó lọ sẹ́yìn díẹ̀ kí gbogbo wọn lè gbáradì àwọn èèyàn máa turn up sóde mi gan. ó ti yé mi màmí ó dìgbà tó bá fún mi ní breakfast ó dìgbà tóun náà bá lóun ò ṣe mọ́ torí wedding tó yẹ ká ṣe ń sìn ẹ sọ di next year. nígbà wo ṣe mọ́. no tó o bá ṣe mọ́ let me know owó wà ọmọ mi máa rọ́kọ̀ o tó bá lè ṣe mọ́ ọmọ mi ò ní ṣòro ìwọ ló ní problem ó bẹ́tà òdo de àsìkò tí mò ń wí yẹn in fact abatẹ tún lè sunkún bóyá bíi first week of march bóyá kò bá wà òkè. ó wà òkè bóyá kákókó ṣe ní easter so that ṣe mọ̀ wá ṣe mọ́ party easter. oh now you are talking èmi máa ń fẹ́ tí bá ti ń sọ̀rọ̀ kó máa tẹ̀lé mi ó mọ̀ pé mi já mo mọ ohun tí mò ń ṣe wọn náà láti mọ ohun tó ń ṣe ni. weekend yẹn mo ìgbà tó máa bọ́ sí easter. ẹ jẹ mọ mi ẹ wọ ẹ náà ẹ tó bá jẹ́ easter náà kò sí wàhálà a máa dúró òun náà tún sọ. mọ́mí. hello ṣé dáadáa ni. ọmọ ọkọ tó ṣẹlẹ̀ wọn máa wá ta. báwo ni nǹkan mo wà láàfin mi tí mo ti ń jayé ẹ̀yin láàfin mi náà mo wà ṣé ó ń bọ̀ ni. ó ga ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ kú oríire sí i olórí yín tuntun tẹ́ ẹ ṣe gbà yín. Ah, oríire ni hmm. oríire ni ah. o. olórí àná ó lágbára o ah. because bó ṣe ń kilẹ̀ mọ́ everybody yóò lágbára well èmi i'm not bothered because um, any i have chains of businesses because bóun ṣe wà yẹn kàn dá pálí everybody lórí ni ó kàn náwó fàlàfòlò bíi pé bóyá bíi bí ẹni tí ò ṣiṣẹ́ owó and um, àwọn tó kù náà máa aspire pé bóyá káwọn náà rí bẹ́ẹ̀ yẹn and most of them mo mọ̀ fún wọn ò níṣẹ́ so ọlọ́run má lọ kó bá wọn anyway because ṣẹ́gun tó bá yánsì tó bá sáré sáré sáré tó bá sáré mọ́tò máa kọlu kẹ̀kẹ́ ẹ bá dẹ̀ kọlu kẹ̀kẹ́ apá ẹ̀ lè kan ojú ẹ̀ lè fọ́ i don't know. ramata kátẹ kò náwó fúlàfúlà fúnra ara tiẹ̀ ó tún wá ń bu owó nínú ẹgbẹ́ ó máa ní ká lọ ra aṣọ bíi three hundred thousand four hundred thousand ẹni tó bá dẹ̀ ti tán lérò pé tó ń ṣe yẹn làwọn máa ṣe wọ́n máa para wọn dànù ni. Ah. Ah, hmm. kò sẹ́ni tí ò rówó náà tí kálukú fowó ẹ̀ ṣe ló yàtọ̀. of course. and then sórí àṣàbíta wa ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò ṣiṣẹ́ kankan o kò níṣẹ́ kankan tó ń ṣe. my leader. Oh. àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ méjèèjì ló sọ di atm machine o àwọn ló ń gbọ́n ó ń gbọ́n wọn báyìí ni ó ń gbọ́n wọn ni. Oh. ó lágbára o but kí lẹ fi kó máa gbẹ̀yìn gbogbo àwọn sùfáyò tó tò sẹ́yìn ẹ̀ báyìí. ṣé tiẹ̀ wá rí tàwọn ìyá túnjí ìyá ṣọlá àyìnkẹ́mi àyìnkẹ́mi tó ń pera wọn yẹn àríjẹ́ mọ̀dàrú ni wọ́n àdẹ̀wò tí wọ́n bá yàrá já ojú rẹ̀. ṣe rí ẹ máa rí dà ṣe rí mi wẹ́dà èmi ni mo wà ń bẹ̀ ń sin ọ̀ èmi kọ́ ni mo wà ń bẹ̀ ọmọ máa wà ń bẹ̀ létà èmi promise pé màá máa tọ́jú yín gidi ah. mo dẹ̀ yìí máa dé bẹ́ẹ̀ máa débẹ̀ ojú ló pẹ́ sí ìgbà omi ni gbà bíi ó ti yá ayọ ẹ̀ ń sìn ìṣẹ́jú èlò nílẹ̀ fi mọ́. ẹni tó bá máa gorí oyè kì í rò ó ní tó bá ti jóyè oní rotation wàá ti mọ̀ pé ìjọ́ tó bá ti jókòó lẹ́ni ló ti di minus one. bọ̀sẹ̀ jẹ́ ká máa wo bí tó máa bá lọ. ọ̀rọ̀ ẹ̀ o. jọ máa bọ̀. báwo. ó kí ni full package wa. all right total package again. <laughs> ìyẹn lẹ máa gbà títí dọjọ́ alẹ́. ètò ìfúnwa wà ń lé àti lò tán. ẹ ti pélé náà mọ ẹ kọ. ẹ deserve ẹ ni tẹ bá mọ bó ṣe máa ń sọ̀rọ̀ yín dáadáa ẹ máa mọ̀ pé deserve ẹ mọ́ bọ́. so èmi mọ̀ yìí pé èmi yìí máa débẹ̀ máa dẹ̀ ṣe two times. ọlọ́run á dẹ̀ bá mi dẹ́mi ẹ̀yìn náà sí ẹ tún cross síbẹ̀ padà a kò má ti mọ̀ láàrin ara pé a máa ṣe bí yìí nani tó bá ti bọ́ sákàtà ara yìí ẹnà àti mọ́là ni a ní. àníjẹ́ kó bọ́ta mọ́. <laughs> wọn a máa fo gbígbó bẹ́ẹ̀ mi ṣe wà yí gan mo lè ṣe bíi sixteen times. Ah, darúgbó àṣejù nìyẹn o. ó máa ṣèyí lẹ́nu mo máa ra wúráwú síbẹ̀. ẹ sọ ẹ wọ ẹ sọ. ìgbà wo lẹ fẹ́ ṣe patí yìí náà. ó di on the tenth of September. on the tenth of September. ẹ dẹ̀ fẹ́ kí n wá. lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni. ẹ ní ìdí mi ń bẹ. bẹ́ẹ̀ ni. káwọ́ pò lórí iṣẹ́ àkókò wọlé darí. ẹ má bínú. ilé la ti kẹ́sọ̀ ọ́ ròde. ẹ má bínú anyway kò sí problem mo máa wá sóde yín ah. mo máa wá yẹ yín sí dáadáa. ẹ ṣe gọgọ. àwọn olórin wo lẹ pè ṣá o. àrájà ah, àti mọ̀yìn pa àwọn olórin Islam àwọn olórin onífújì pápá àwọn olórin ẹ̀mí gbòǹgbẹ̀yìn. ẹ ti ṣe tí mo fẹ́ níbẹ̀ yẹn torí gbogbo ètò jíjẹ lèmi gbogbo olórin ìlú mímú ẹ kò sí wàhálà àwọn èèyàn wo lẹ wá pè ṣe mọ̀ pé ibi wa yìí máa wà àwọn èèyàn ńlá wo lẹ pè tó ń bọ̀ ń bẹ̀. àwọn èèyàn bíi ti yín la pè wọ́n. pẹ̀m sí ọlọ́wọ́n alájà ṣàìṣàì ṣàkè olúwo pẹ̀lú abubakar àbíbá. àwọn èèyàn lẹ pè àwọn èèyàn mi náà nìyẹn àwọn èèyàn tájọ máa ń fi gagbága àwọn lẹ pè kò sí wàhálà bá wà ah. àdẹ̀nàwó ànáwó àdẹ̀dùn ah. eh, agbára ọlọ́run ojú òní tì eh, aṣọ tẹ́lẹ̀ múdà. olúwa ṣeun fún mi olúwa olúwa olúwa olúwa olúwa ló ṣeun fún mi. Mm gbọ́ olúwa jẹ jẹ jẹ jẹ bájọ iná wọn yẹ wò náà jájọ tí mo lè wọ lọ sí fásitì ìṣòro ọkùnrin aṣọ gidi ni aṣọ èèyàn ńlá ni. láìpẹ́ lọ. tí mo bá nílé wọ́n kí mi lọ́ra aṣọ ká lọ́ra aṣọ. Ah, aṣọ gidi ẹ máa ń láìpẹ́ wà òkè wà ẹ ṣe ah ẹ filẹ. ẹ ṣe ma ẹ ṣe ma. Mami, I below 200,000. Àwọn ni kọ́tọ̀. Alájà ṣé ẹ ṣe gan ni ma? Ẹ ṣe gan ni alájà? Ẹ ṣe. Yes ma. Kò ní tán bẹ́ẹ̀ ma. Ẹ ṣe ma. Yes ma wà ní. Ah. ẹ kò sí wàhálà gbogbo ẹ náà nítorí irú yín báyìí lọ́lọ́run ṣe ṣẹ̀dá wa ló ṣẹ̀dá wa ní ti dáadáa ah. ká lè máa gbé yín ní ìrọ̀rùn ló bá dé. Ah, ibẹ̀ kọ́ láàyè ọ̀tọ̀ láàyè jókòó báyìí ọ̀gá bẹ́ẹ̀ tí ẹ rí. ẹnìkan ṣoṣo ló ń jókòó tì mí ń bí bẹ́ẹ̀sì mi ni ọ̀gá àdùnní àdé mi nìkan. kò bàjẹ́ èyí tó sọ ta sọ ní bẹdúrúmù yẹn kò kí n ṣe problem nípa àwọn àfa yẹn ah. ṣe mọ́lúdì náà bí ìlú náà fẹ́ ṣe mo máa bẹ́ ẹ lọ eh? màá dẹ̀ gbé ẹ níyì. ìyá ṣàbí mi kan bá àìkẹ́ tí ò kàn mọ̀ ló ga kò kàn mọ̀. wẹ́ẹ́ ká ti ibì kan bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àfa yẹn kán lè mọ̀ wípé ẹni tó ń bọ̀ kì í ṣe ẹni yẹpẹrẹ eh, káwọn gan ti gbáradì kan ti mọ̀ wípé o mọ̀ pé mi máa ń láìkì ibi tó bá ti pọ́n mi. bẹ́ẹ̀ ni ti ẹ̀ rí ìyá mi. àpọ́nlé kan máa pọ́n mi lé. bẹ́ẹ̀ ni máa ń ṣòwò nọ́mbẹ̀. Eh, ọlọ́run máa ṣe é. bó ṣe wà yẹn sì wá fún mi ní àkáǹtì nọ́mbà àfa ẹ̀ màá send five hundred thousand. just like that. kán bẹ̀rẹ̀ preparation wọ́n fẹ́ ra gbá wọ́n fẹ́ ra wọ́n fẹ́ gba spíkà kankan màá dẹ̀ tó fi màálù kan lè fún wọn. ọ̀rẹ́ mi mm-hmm. ọlọ́run mọ̀ pé mi ò regret pé mo mọ̀ ẹ́ ah, ah. màá dẹ̀ máa rí ẹ bá lọ́dọọdún ni láṣẹ Èdùmàrè. àwọn àmọ́ mm, bàbá adébẹ̀ dọ́ ẹ̀ ṣá rẹ́rẹ́ àrùn. ìyá ṣàbí mi. èmi nìyẹn o màá tún fowó síwọ̀ náà lápò eh? ṣé bò pé náà àwọn golden mama ma fún gbogbo wọn lówó tá a máa ná. ṣe ìyá mi ojú òní tí ẹ mi ní wáìtì. kò sí wàhálà. golden mama progress for the women. yes wo àwa ti wáyé oríire yìí kan ah, náà kò lè bàjẹ́ fáwa mọ́ náà tẹ́lẹ́gàn ló kù àfi tá a bá ń tanra wa ah. nítorí wípé àwọn ọmọ tọ́lọ́run fi jí nkí mi hmm. tí mo tẹ́nítì tí mo tó jẹ́ pé àwọn ni mo fẹ̀yìntì báyìí wọn ò jẹ́ kí n máa là. bẹ́ẹ̀ tí a lè yà mí. ó dùn mí gan-an ah, ó dùn mí ó dùn mí má jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán hmm, jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ká nígbà tí mo bá wọ̀ náà sọ̀rọ̀ ó bá ṣe bí mo ṣe wí ni àwọn ọmọ yà máa mí ah. ó dá kéèyàn ló lóríire ọmọ olóríire la ṣàbí àṣàbí tó bá ti ń gbowó oṣù rẹ̀ báyìí dọ́là báyìí ló ń sẹ́ndì sí owó tó wà nílé mi dọ́là wà nílé ah! ọ̀ọ́nù rúùmù mi tó àwọ̀ tó rọra rí yẹn dọ́là tó wà nù bẹ̀. ní kékeré kọ́ o. kékeré kọ́ ni kéè. Ah! alálàyé ńlá. إلا الله الله لا إله إلا الله الله لا إله الله إلا الله الله لا إله إلا الله الله الله لا إله إلا الله الله لا إله أنت الرحيم يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أنت الملك وأنت القدوس يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلهي أنت سلام وأنت المؤمن يا الله لا لا إله إلا برهام ولي الله وأنت برهام إياسي الله إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله الله الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا لا إله إلا الله الله الله لا إله إلا الله لا لا إله إلا الله الله الله لا إله إلا الله لا لا إله الله لا لا الله الله الله لا لا الله لا لا إله الله لا لا الله لا لا إله الله لا لا الله لا لا إله الله لا لا الله لا لا إله الله الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي لقد صدق الله رسوله أمر بالحق لا تدخلون المسجد الأراء إن شاء الله أمنين مؤلكين رسكم ومقدرين لا تخافون فعلم ما لم تعلم وجعل من دون ذلك فتحا قريب والذي أرسل رسوله بالهدى ودين الحق ليزيره على دين كله وقفا billahi shahid muhammadu rasulillahi muhammadu rasulillahi muhammadu rasulillahi walladina ma'u ashiddaw 'alal kufar رحماء بينهم تراوها سجدا يبتغون فضلا من الله warduwanan, سماء في وجوههم من أنصار سجود ذلك مزالهم في التوراة ومزالهم في الإنجيل كزرع أخرج ساتيه فصره فاستغلظ فاستوى ألا تكي يجيب سورة ليجيزهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وهاجرا عظيما بهما صدق الله مولانا العظيم ربي هدى ونور لكل قلب على قرآن ربي قرآن ربي هدى ونور لكل على قرآن ربي àánú ọ̀rọ̀ òdàwánú rẹ̀ lẹ́kúnlẹ̀ kan alákòrà àánú rà bẹ́ẹ̀ kòrà àánú rà bẹ́ẹ̀ òdàwánú rà lẹ́kúnlẹ̀ ala Qur'an rabbi Qur'an rabbi قرآن قرآن لكل قلب على قرآن ربي قرآن ربي هدى ونور لكل قلب على هدى ونور لكل قلب نور لكل قلب قرآن قرآن رابع ẹ jẹ́ agbé ọlọ́wọ́ bá tóbi. Allahu Akbar. àbá kan ní Allahu Akbar. iná dínà ọmọdé وكتابه أقوى وأقوى akwa الله أكبر إن دين محمد ìgbà tí mo kọ́kọ́ débí tó bá jẹ́ pé àyè ibi tá a wà ní tá a bá dárúkọ ọlọ́run ó yẹ kẹ́ ẹ sọ Allahu akbar. Allahu akbar inna dina Muhammadin. ìjọ wa alájà wa Khadija nìkan ó ti tó kọ́yọ̀mú ànábì Muhammad. Allahu akbar iná ní iná Muhammadi. Bàbá fẹ́ túkéwu afẹ́ ẹni Allahu akbar ó ní títóbi fọ́lọ́. Iná ní iná Muhammadi. Àtẹ̀sẹ̀ ànábì tó kọ́ alẹ́ lọ́wọ́. Wà kí tábà ó Àti Quran, the Quran that you are seeing here. Wà akíwámúkìlá. ó ní ó ní ó ní ó wà powerful ó ní agbára kan ní akuwa wà akuwa mọ̀kìlá tí ò sí ní ta lè fa agbára náà wé. Allahu Akbar. àwọn kí àfàwà tí wọ́n gbà á lálejò lénìí nínú àwọn khalifa wa kò sígbà tí adébítẹ̀ ní sàpọ́nlé ọlọ́run ní padà lẹ́yìn. àmín. gbogbo àwọn afáàtàn bẹ mí gbogbo yín mo kí mo kí gbogbo ẹ̀yin yá wa ẹ̀yin yá wa àrífọ́tìlì ìsìlámíyà ẹni mọ bànújẹ́ lágbára Ọlọ́run. ládàáyé rí mo kí ara tó já sí pé kò sígbà kan tá à ní ṣíṣe Ọlọ́run lára wa kò wá sí ń tẹ̀ lè ṣe láyé tí ó jọ wá lójú torí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́ ń tẹ̀lé ilé ọjà sí wípé ìyá wa Khadija Ọlátòun ìyá Ṣàbí ìyá Tinúkẹ́ gbogbo ohun tí àwọn ní pátá wọ́n wà submissive pẹ̀lú ọlọ́run ọba. Mm, àbùtẹ̀gì fíìmù àtàkọ́ ọ̀hún dára làákìrọ̀ wàlá tẹ̀sánà síbákà mìíràn dùnìyà wàá sì kà máa sánà láwùn ilé ìka wàlá tẹ̀bùkì ní fásádà fìlẹ̀ àrídì fi iná làálà yóò yí bólé sí ni. gbogbo tíyàwó wọ́n fi ń ṣe tọ́lọ́ ni wọ́n fi gbà fún ni ẹ ń tà ń ṣe ń bíbá ilé ìyá wa náà ló ṣe ọ̀pọ̀lọpọ̀. Allahu akbar. Àárí ẹ̀wọ́ tún lè gbọ́ lọ́n tóbi. Allahu akbar. Onínúure ṣiṣẹ́ rẹ̀ ẹ fẹ́ kí onínúure tó bá jẹ́ pẹ́ṣẹ́ ibi ló ṣe ni ẹ mọ̀ mọ̀ sọ. Ẹ tún máa ń gbọ́ lọ́n tóbi fún wa lẹ́yìn. Allahu akbar gbogbo tẹ wá ṣe yìí ìyàwó àwọn kọ́lẹ̀ ṣe fún ọlọ́run gbogbo tẹ wá bí lọ́mọ pátá ẹ̀ ní fojú sunkún kankan wa. gbogbo náà ẹja máa ṣe dáadáa torí ẹ̀ ní kó mọ́ tẹ̀lé ṣe ìtàní kó gbà fọlùwà. tẹ̀lé ṣe ìtàní kó gbà fọlùwà. ọ̀tá kan ṣoṣo ìtàní náà ní ṣe ìtàní better name. Ìgbà February máa fi At least we have enough time to make preparations for the wedding. Oh, dẹ̀ mọ́ mọ́ sí gbajúmọ̀ ni wọ́n. Jẹ́ kàn ṣe bó ṣe wù wọ́n náà wá bí. Mo mọ̀ pé ó wedding yìí without mommy's knowledge ni, but kò possible ẹnu ayé ilẹ̀ bọ̀ mú mọ̀ pọ́n máa sọ̀rọ̀ pé eh, wedding without her mommy's presence please try to be patient it's not like ah, we have. babes babes ó dáa ó dáa ẹ ẹ dẹ̀ wá já mi sílẹ̀ mi ò ah, it's not fair ah ah baby show wà ṣé ìdẹ̀ ti sọ fún pé kó ní sùúrù di February February ò ní pẹ́ dé àbí àti pé ọ̀rọ̀ mọ́mí ò big deal o a lè bá mọ́mí sọ̀rọ̀ àbí ah, ah. kí ló tẹ̀ dáhùn sí i ṣó tún ju pé mo tún pẹ́ lọ ni dẹ̀ wá yẹn di bàbàrà. my darling ìwọ mo ní bá sọ̀rọ̀ o sórí ọ̀rọ̀ mọ́ mi kékeré ni o ogun ilé ọkọ ogun tó le gan ni o advice mi fún ẹ ni pé kó rọra máa relate ara ẹ máa family fi yìn kó máa lọ síbẹ̀ kó máa wà friendly kó máa bá wọn ṣeré kó máa rí ti mọ́mì kó máa dìyẹn mú kọ́ má fi dislike ẹ ṣòro táwọn family fìyìn bá ti accept ẹ gbogbo ẹ ti tán experience ni mo fi ń sọ̀rọ̀ o yeah ogunlé ọkọ le gan ni o ọlọ́mọ ẹ̀ rí ni o so ní láti máa lọ bẹ̀ dáadáa so that wọ́n lè accept ẹ ó tán. experience mo fi ń sọ̀rọ̀ experience ni. níbo ni àṣàbí wá fẹ́ wà báyìí tí ń pe nọ́mbà ẹ̀ látàrọ̀ switched off dẹ̀nu ti kúrò níbi iṣẹ́ láti twelve nù. <sighs> kò gbé kọ́ kò gbé kọ́ kò gbé kọ́ kí ló ń ṣẹlẹ̀ báyìí o. <sighs> àbí kí lọ chẹ́kì sá sí i think I need to go check out this place. But... Olúwa ṣeun dá mi lóhùn Oh my God. Olúwa ṣeun máa fẹjọ́ ẹ̀sà àwọn mi pé òun febi pa mí o. Okay. Ìkọ́nú àwọn ọmọ mi ló ń pè wọ́n kọ́ ń ṣọmọ àlè. Bàbá wọn mú bí wọn ẹ ló ti inú ṣó wà dáadáa ọmọ ọkọ ní ẹ mo ìfẹ́ pè ẹ́ wípé ṣé ń febi pa mí o ẹ kí ló wí wọn ọ̀rọ̀ ṣàbí láti jẹta wọn ọ̀rọ̀ ṣàbí láti jẹta àṣàbí wọn ọ̀rọ̀ ọmọ mi mo dáná mò ń bọ̀ jẹ́ kí n pè ná ìwọ kọ́ọ̀tì mo dáná wọn ọ̀rọ̀ ṣàbí kẹ́ẹ̀ láti jẹta pé ó sì dà sọ́hún jáde kókó ń jẹ ìyá tó wáyé ẹ̀ wá ṣe wọ́n ní wọn ò ráṣàbí láti jẹta ní ní lamẹ́ríkà ah. òun ṣe mọ́mì mọ́mì ń jẹ wo. kí ló ẹ lo ah nọ́mbà yìí ò tún lọ ẹ gbà mí ẹ gbà mí mo dáràn ah mo dáràn o ẹ ẹ ló kọ́lẹ̀ ẹ lọ jáde mo ní kọ́ kọ́lẹ̀ kó wọ́jú mi mo ní o. Ah, eléyìí náà tó lọ mo dáràn ẹ ló tinú tinú mo ń pe àwọn ọ̀rẹ́ ẹ̀ sí mi ò rí pé mo ń pe àwọn ọ̀rẹ́ mi ò rí pé ṣé mi ti dáràn báyìí ah ṣé mo ti mo ṣe ṣe ṣe ah, ayé ayé mi kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi ẹ́ níbo nìwọ wà o ti fẹ́ délé ó yá máa bọ̀ mo wà lé ó yá máa bọ̀ mo wà lé o máa bọ̀ mo wà lé o ọlọ́wọ́n ọba ọlọ́jọ́ èdè ṣàánú mi o yéé ah, yéé mo dáràn mo dá mo ń jẹ lọ. hello young lady wọ́n ní wọ́n ló wà in charge case. Chief Benson mo ní kí n wá mú ọ̀yẹ̀ ni sórí àtàrí àjànà kò ní kò kí ń ṣe ẹrù ọmọdé bíi títì ẹ. Who are you? Who am I? Eh? What is happening here? ṣé kò gba property èèyàn ṣó ní kó má drop ẹ ni what's your problem? ó lè ní ẹ ó lè báwo ni mo ṣe wọ Bọ́lá ẹ wá get me. Are you joking? Do you think I'm joking with you? Drop ogun daddy mi fún mi now. What's your problem? What is What's your problem? Drop my property, your mom. Excuse me, who are you? Oh. Young woman, ọ̀gá kí ló ṣẹlẹ̀? Ọkọ wa harass me. She was becoming violent. Who is she? Bá mi kọ́ mi wò. Bá mi wò. Madam, hello. Ọ̀gá, ẹ ti pààyàn ọ̀gá ó ti kú. she's dead ọ̀gá ó ti kú. ah ẹ fún. Ah, madam. no no no asp kò kò rí bẹ́ẹ̀ ṣé rí tinúkẹ́ tẹ̀ sọ yìí i ti ń for over six years fíyàsí mi ni mo mọ̀ dáadáa kò lè dápa ẹ̀dìyẹ ká tó wá sọ odindi èèyàn ẹjọ ẹ bá wa tó ọ̀rọ̀ yìí wò dáadáa. ẹnjìnìà fìyìnfolúwa adébáyọ̀ àníyàwó ẹ̀ pààyàn inú mi dẹ̀dùn pé òun náà amòfin ni lọ́ọ̀yà ni ó mọ gíráfìtì ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ as a murder case ó mọ. no no no no no sir ọ̀rọ̀ yóò ṣe murder case ó kò fẹ́ máa jọ bíi manslaughter case kind of. ẹ fẹ́ kọ́ mi níṣẹ́ mi nìyá mi. o tó kọ́ iṣẹ́ yín bọ ẹjọ́ ẹjọ́ ẹ má jẹ́ kó rọ èdè court ikọ̀ tẹ́ bá lè ṣe sí ẹjọ́ ẹ bá wá ṣe sí. ẹjọ́ yìí ti wà ní court already ah. so bóyá ó pààyàn bóyá kó pààyàn adájọ́ ló máa ṣe kí ni ló máa sọ bó ṣe máa jẹ́. esp èmi àti yín mọ̀ pé èkó tẹ̀lé ṣe sí ọ̀rọ̀ yìí wà tí ò ní fi dé court ó mọ̀. bẹ́ẹ̀ ni sà mo mọ̀ mo mọ̀ pé nǹkan tẹ́lẹ̀ ṣe wà. ẹ jọ sà ṣé àti ẹ lè rí ká tiẹ̀ fojú wa kàn. bẹ́ẹ̀ ni at least. why not ẹ lè rí náà ah, àmọ́ ọkọ ẹ̀ àti màmá tó ń sunkún ní kọ́rídọ̀ lẹ́kùn ẹ̀ àwọn méjì yẹn. Ah, ọ̀rẹ́ ẹ̀ ni wà. Eh. ẹ ṣe ẹ má wọrí kókó tó bá jẹ́ màá jẹ́ kẹ́kẹ́. tó bá di tó ẹ tún lè padà wá mo lè jẹ́ kẹ́rin but for now ọkọ ẹ àti màmá wọn lọ rí. ẹ ṣe kàn sọ jẹ́ kí n lọ bá jẹ́ kí n lọ bá ẹ̀yin lè dúró ìwọ fi gbogbo wa tí mo ṣiṣẹ́ mi ọmọbìnrin yìí ṣe já wọlé nìyẹn mo pariwo pé kí n fi ọ̀rọ̀ kéèsì bàbá òun sílẹ̀ ẹ̀yin náà dé gbogbo tẹ̀ ní gbogbo mi ò ṣe ní ó ṣe gbà fún lọ́wọ́ mi nìyẹn ibi tí mo ti ń pè sẹ́kítírì mi kó wá gbé ó bẹ̀rẹ̀ sí kí mi mo bá kọ́ mi ò bá já ó kàn já owó ẹ̀ kúrò lára mi ló bá fi ìjọ lẹ́nu bá kú. Ah. ayé mi o mo ti dáràn àdánwò wo ló wọlé tọ̀ mí bí ìbátẹ̀yọ jẹ́ ní ìmọ̀dé kí tèèyàn má dáa ó dáa sínú níbi tọ́rọ̀ pété gẹ́gẹ́ bí iṣẹ́ lọ́ọ̀yà ẹ̀ tó bá wá jẹ́ wípé ó ṣẹlẹ̀ sí ẹnìkan tó wá gbé ẹjọ́ yẹn wá fún ẹ ẹjọ́ kí lè máa dá onítọ̀. Àmín fẹ́ ṣẹ́wọ́. ọmọ mi ò ní ṣẹ́wọ́. inú ò ní ṣẹ́wọ́. mi ní rògbò ẹ̀wọ̀n láyé mi gbogbo iye tó bá máa ná mi ò ní ṣẹ́wọ́ ò ní ṣẹ́wọ́ ọmọ mi tí ò lè pẹ́ díẹ̀ yéé sínú o. nílé yìí. Ẹ̀jẹ̀ ni bọ̀bọ́ ẹ. Ta ni mo ṣe? Ta ni mo ṣe tí ó dáríjì mi? Ah. Mi ò bá tèèyàn jẹ́ rí. Yìnyín ní kí ń bá rẹ́ni tó kù díẹ̀ fún mo máa dúró tó máa sún ìjà ni. ọmọ mi tó wà ní Amẹ́ríkà ó wá di tó bẹ̀rẹ̀ sí ní mòmùkú mòbìnrin ọ̀dà tó níbi iṣẹ́ gbogbo ayé àwọn ọmọ mi wà nítumọ̀ mọ́ ayé wọn ti wá polúkú wọn ṣe ẹ̀yin yóò wà gbádùn ayé. mo ti sọ fún yín pé kẹ́yìn ronú mọ́ ẹ wo tó bá jẹ́ ti sista àṣàbí òun ló jẹ́ kẹ́ máa ronú báyìí ọlọ́run máa yí wọn lọ́kàn padà ọlọ́run máa change wọn and ti sista tinú tó wà ní police station wọ́n máa kúrò ń bẹ́ẹ̀ ibẹ̀ ò kí ń ṣe lé wọn o ẹ̀yin náà mọ̀ pé nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lèmi náà ṣe wà nínú ààwẹ̀ mi ò tí ì break láti bí ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ẹ jọ̀ọ́ gbogbo nǹkan máa change lágbára ọlọ́run hmm? mọ́mí ẹ dẹ̀ jẹ oúnjẹ yín ẹ jẹun. ṣé. má. olúwa ṣe òfò mi. My mommy. Mi ò jẹun. Ayé àwọn ojú ọ̀la mi tó ń bàjẹ́ lójú ẹ̀mí mi, mi ò jẹun. Ah, ah. Bàbá mi torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ ṣíjú àdúwò mi ẹ ní dààmú wọn ní ẹ̀yin lẹ̀gbọ́n ti tó wọn dẹ lẹ́yìn ni mo lè wá bá tọ́rọ̀ mi lè dayọ̀ ẹ̀yin lè lè sọ wípé kí wọ́n fọmọ mi lẹ̀ nínú àhámọ́ ẹjọ́ torí Ọlọ́run mo fọlọ́run bẹ ẹjọ́. màmá tí n bá gbọ́ yín tẹ̀sán ni pé àbúrò tèmi ẹ̀ kó kú gbé bẹ́yìn àbí kọ́mọ tí kò lẹ́wọ̀n ah. ṣé kí n má tọ̀ yín tinú ẹ̀wọ̀n ló máa kú sí. ẹjọ́ ẹ jẹ́ kó kú sẹ́wọ̀n ẹjọ́. ṣé bó dé kóòtù ó ń ṣe fùrù kọ́kọ́ fùrù kọ́kọ́ gbogbo ẹgbẹ́ gbogbo bá tẹ̀gbọ́n tí wọ́n ti gbà tẹ́rà bí kò lè bọ́ lẹ́wọ̀n yẹn bẹ̀ ló máa kú sí. mo sọ ẹ tó ẹ kó ẹ mi jàre ẹ kó ẹ fẹ́ lọ́sẹ̀ ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí máa fi ẹjọ́ tó lọ ọ̀nà ta ilé ẹjọ́ máa kọ́ ẹyin kan ẹ wo ẹ lò ó màá nìkan kó wọ́n á gbé yín sí i o. ẹ kó ṣó dáa ṣé n tó ṣe fún mi yìí dáa látìgbà tí mo ti pè é tí mo ti ṣàlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹ ó ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ sí i ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o. ọ̀rẹ́ mi má bínú mi ò sí bíbá ìṣùgbọ́n ọkàn mi wà níbí nǹkan tó ń ṣe oníkálukú lábẹ́ aṣọ ó mà pọ̀ oníkálukú máa ń faṣọ bó tiẹ̀ máa ní mẹ́rin lèèyàn fẹ́ sọ fún àmọ́ mo bẹ̀ẹ́ torí ọ ṣé tẹ̀lé kò ní tà ń lọ igbó pápá ọ̀dọ̀ ẹ ọ̀dẹ́ mi sí kókà kó ẹ̀ pé bóyá o ti fẹ́ bọ́ sísọ lẹ́nu ni èmi gan ò ráàyè ẹ̀ ṣùgbọ́n kò ní dá kí gbogbo wa máa lọ kí wọ́n máa lọ káwa náà máa sùn lọ kò ní dá láti mm. ṣẹ̀ṣẹ̀ ní káwa yá lọ́dọ̀ ẹ pé bóyá o ní envelope tó máa fún un pé ká bẹ́ẹ̀ fún wọn ká lè ṣàlàyé fún pé ò sí lé ni o. Ah, ah. envelope. envelope níbo mo ti fẹ́ rí kí ni mo fẹ́ fi sínú ẹ̀ mo ti fẹ́ kó sínú ẹ̀ gangan bó mo ti fẹ́ rí ṣé o ò mọ bí n tí mo ṣe mo ní ọmọ àbí o ò gbọ́ ohun tí mo sọ ni mo ní ọmọ wà ní kóòtù tó yẹ pé mo para kóòtù mo náwó mo nọra ni. ẹ mo kò lè tán lára ó ti tán lára ọmọọba o dànsákì gan àti lọ fi gba ọ̀tá máa jẹ́ ńlẹ̀ o kékeré ló rò pé mo pe ohun tí mo ń lò ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ tó jẹ́ pé mo ti náwó náwó náwó náwó owó ti tán àwọn ẹni tó tó kú tó ti torí ẹ̀ gbọ́mọ mi lọ à ń para kóòtù bí ẹni para bí ìgbà tí mò ń para nínú ilé tí mò ń wọṣọ ni. èdè máa wá òògùn yẹn aṣàbí last minute tá a lọ báyìí wàdà mi sì ni mo mọ pé tó bá yẹ pé ẹ wà lára àǹtí ẹ máa ṣe gudugudu méjì yàyà méjìlá <sighs> ẹ pẹ̀lẹ́. èmi náà kúkú mi fi wọ ọ̀rẹ́ mi sílẹ̀ nígbà tí mo náà kúkú ṣojúṣe ọ̀rẹ́ mi mi ìfẹ́ kọ́ mọ̀ fún bóyá kò sí ibẹ̀ látìgbà tó ti wọ ẹni mo ṣe bí olórí fún wọn torí àyè ipò ẹni ò dé gbọ́dọ̀ fi sílẹ̀ èmi mo ṣe bí olórí fún wọn. Ọlọ́run á wà pẹ̀lú wa yóò ní tiwọn. ẹ kúkú mọ̀ pé ọ̀rọ̀ tráfíkì Èkó yìí àti ìyọ̀bá tètè múra ń ṣe kókó máa lọ sí ìbàdí tó ń lọ dáadáa èèyàn máa lọ dé bámbẹ̀ tó máa jẹ o ẹ mọ̀ ṣá àwa ti fẹ́ máa lọ o. òwúrọ̀ ẹ ṣe. bàbá mi one point five mi. ṣó pé. ó pè. ṣó pé mọ. ìyẹn wò ó pè ṣé mo tún máa máa wá tún wá máa fọwọ́ ilé ayé ara mi sẹ́yìn ni pẹ̀lú gbogbo oore tí mo rí tẹ̀ ń ṣe fún mi. mo bẹ̀ pé èèyàn mórè ni o. mo mórè o. gbogbo wàhálà tí mi àtọ́gá mi ń ṣe mm. fún yín ọlọ́run jẹ́ kẹ́ ẹ mọ̀ ok. ó pè. anyways um, kò um, sí problem ṣé bó ṣe wà yìí ó máa dé ogun tó yẹ kó dé máa gbìyànjú kó dé ogun tó yẹ kó dé ẹ̀yin ni gbìyànjú kẹ́ ṣe ogun tó yẹ kẹ́ ṣe ẹ má gbàgbé next week two million naira ẹ má gbàgbé o because ìyẹn òkè lókè ló ń lọ o. mo ń sáré ẹ̀yẹn náà mo ń sáré ẹ̀ pé gbogbo bí tí n bá ti máa rí gbogbo tó bá gbà ni màá fún mo ń sáré èmi náà jókòó. ẹ wò mà ẹ wò mà ẹ túbọ̀ dọ́gbù rere yín because tọrọ yẹn bá fi lè wọ court báyìí ó ti bọ́ nìyẹn o ṣẹ́rí ó gba àwọn owó yìí sìn ó gbóbi tó yẹ kó wò ó gbóbi tó yẹ kó dé pátábàlẹ̀ máa máa fi ṣọ́ọ̀ káàkiri káàkiri káàkiri kó mọ́ bàbà ṣẹ́wọ̀n gbogbo ọlá tá à ṣe owó yẹn kéré sí o. ẹ jọ̀ọ́ ẹ ṣáà ti lọ́wọ́ ah, ẹ mọ̀ pé ẹni tó mọ orin ni mí èyí ah, tọ́mọ mi bá jáde láyé àtàlàáfíà bá yẹ wò ó tí mi ò ṣẹjọ́ tí mi ò rí wàhálà ẹ̀yin náà ẹ máa ẹ rí. ẹ máa sọ bẹ́ẹ̀ ẹ máa sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n pẹ́ ìgbà ẹ̀rọ ẹ ṣe gan-an pẹ́ o ẹ ṣe ẹ ṣe o ẹ ti mọ́ ẹ ti mọ́ lọ. èmi náà pè é. no problem no problem. ìlú náà lọ sọ fún wa ṣe mo rí tọ̀sán tọ̀rọ̀ wa tó tún máa ṣe pé ẹ̀sánwó ẹ̀sánwó kẹsánwó kí apá kan ká ṣiṣẹ́ iṣẹ́ náà máa ṣe ẹ̀ ń pàdé àwọn yẹn kàn máa ṣe wọ̀n lásán. mo ń gbọ́ yín lọ nígbà tí gbogbo ẹ̀dẹ̀ wá rí bó ṣe rí àwọn ọmọ méjèèjì ti wà ní ìdààmú báyìí owó ti ṣàfẹ́ tí mo fi fẹ́ fẹ́ hundred thousand ni mo ṣàfẹ́ kó ràn mí lọ́wọ́ náà ní jẹ́ káwọn ọmọ wà ní ìdààmú lágbára ọlọ́run. àmì ohun kọ́lọ́n ṣàánú mi kó yọ mí kú o five hundred thousand. ọlọ́run yọ yín kúrò ah. five hundred thousand. Eh. ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ní pé mi gan-an mò ń ṣiṣẹ́ owó kárakára ẹ máa rí pé mo ṣe wà mò ń tún àwọn ọjà ká ni. mo rí bẹ́ẹ̀. and ilé ayé yìí nǹkan tí èèyàn bá ṣe ló máa ló máa gbà hmm. tó bá ṣe ló máa gbà àti pé owó pàápàá ò sí ń ta láyé sí ah. kò sówó ń ta. Ah, kì í ṣe bí owó máa rí five hundred thousand yẹn yá mi. Ah, five hundred eh? thousand náà ń ṣọmọdé owó eh? ẹ mọ̀ pé gbogbo ọjà ń sì mọ̀ ẹ̀ṣẹ̀ tún gba àwọn ọjà míì gan kún àwọn ọjà yìí ni ó ní mò ń calculate ó ní mò ń calculate so kò kò really fún mi ní chance of eh, kí n máa ní mò ń yá o ká ní pé bóyá bí irú two weeks ago lẹ́wọ̀n sìn màá ní màá rówó ya yín but right now mo ṣe mo ṣe restock gbogbo ọjà mo ń calculate torí àwọn ọmọ ìtí mi bá wo bẹ̀ wọ́n wọ́n wọ́n mọ́jà olúwẹ̀ wọ́n á jí lọ. o ò dẹ̀ ṣàánú mi ọlọ́run ò ní jẹ́ àrí wàhálà wàhálà ó kéré ó tóbi ò ní dẹ́nu ọ̀nà ẹ̀. wáìtì wáìtì ah, where are you jọ envelope eh, èyí tí mo drop fún ẹ tẹ́lẹ̀ ẹ bá mú wájọ ti the second one yẹn ni o ṣùgbọ́n all right so ṣẹ́rí ilé ayé ìpàápàá èèyàn gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ṣe èèyàn that is it èmi ò believe nù kéèyàn máa live extravagant life mo believe in business kò yẹ in business òun ni. yes ma ó yá mú di ọ̀dà envelope yẹn wá máa mú wá. ṣùgbọ́n kó dẹ̀ wo màdámì ẹ̀mí mọ nǹkan tó fẹ́ rà kó béèrè lọ́wọ́ wọn ok ṣóun ni ẹ gbà má this is my own widow's might to you fifty thousand because èmi ò kì í really mi ò lend i will give you if i want to give you jọlọba àwọn woman yẹn o olówó kó mọ ọjà tó fẹ́ mú bẹ̀ o all right ẹ ṣe gan mo yìí ń ṣe ọjà lọ lọ́wọ́. ṣàwálà káàkiri torí tiẹ̀ náà jẹ́ kò síbi tí mi yìí tí ì dé níbi ọ̀rọ̀ owó gbélé ṣùgbọ́n mo mọ̀ pé lágbára ọlọ́run wọ́n máa fi ẹ́ lẹ̀ wọ́n máa fi ẹ́ lẹ̀ ọ̀rọ̀ mi máa dayọ̀ lórí ẹ̀ mi ò dúró náà o mo ṣáà lọ ibi ọ̀hún ibi ọ̀hún ní gbogbo ẹ̀ lè dáná ìjọba mi sá gbogbo ipá àti agbára yìí jẹ́ kí n kú òbí báyìí bí báyìí ó dáa. ó máa kú ó máa kú bí ò ń ṣe ilé ẹ ó máa padà sínú ac èmi náà jókòó àmójú mi ti rí tó lórí wàhálà yìí mo ti gbẹgbẹ o oríṣiríṣi ẹ̀gbin tí mò ń ta dànù lára mò ń gbà mọ́ra báyìí mò ń gbà mọ́ra báyìí torí kò lè kú òbí ó máa kú òbí ò ní ṣẹ̀wọ̀n ìlú jẹ́wọ̀n lágbára ẹlẹ́dàá mi lágbára ẹ̀mú ti tó pàtó. ó ti sọ mí. ó ti tó pọ̀ ó ti tó. àmì ó ti tó ó ti tó. ẹ wo mọ́mì àwọn aṣọ tẹ́ ẹ̀ wo yìí wọ́n ń ṣe aṣọ olówó kékeré o tọwọ́ mi yìí four hundred thousand naira ni mọ́mì rà eléyìí two twenty five ẹ̀yin náà ẹ wò ẹ wò dáadáa two twenty five thousand tìsàlẹ̀ yìí I think yes eléyìí three fifty thousand naira ń bá a ná dáadáa. ẹ wo madam torí ibi tí mo máa kú ni àwọn náà máa máa mọ ni. gbogbo ẹ̀ ń sìn àti kínní àti kejì àti gbogbo bàbá pa gbogbo ẹ̀ pọ̀ ń sìn bí a tẹ bá lè ta fún mi ní five hundred thousand. Ah. five hundred thousand Ah, mi ó kéré ah, ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wo gbogbo aṣọ yìí tí má tiẹ̀ ní kí n calculate gbogbo ẹ̀ kò ń ṣọ̀rọ̀ five million naira ọ̀tún ní four hundred yìí lásán bíi méjì rẹ̀ ló wà bí ẹ jọ nà ó tí ò bá ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ ní awágùn olè àlè náà fẹ́ taṣọ moreover ẹni tá a ta díẹ̀ fún last week wọ́n rà dáadáa lọ́wọ́ wa at least wọ́n sì rà ní reasonable amount. àǹtí ṣẹ́ni fẹ́ ṣe pé bí mo sọ pé price yẹn ni mo fẹ́ sọ yẹn eh. ẹni hà ṣẹ́ni pé mo kọ́wọ́ kúrò mẹ́. bẹ́ẹ̀ni nítorí pé agbára mi ò rájú yẹn lọ tí n bá débi tí mo kò lọ́n sí mi ìmọ̀kọ́ tí máa bá ń bẹ̀. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó ṣì wà òkè náà ẹ ṣe ẹ ṣe bá wa ṣe níbi seven hundred at least ẹ bá fi two hundred kún kò bad. àǹtí ah, um, ẹ rí sọ náà but <coughs> èmi ò lè san jù yẹn lọ náà tẹ bá ah, tẹ bá ṣe kàn sí. ẹ wá ìbọlẹ̀ wà ń lọ ẹ ah. wá ẹ já sọ̀rọ̀ ẹ jókòó ẹ̀yẹn jókòó ẹ já sọ̀rọ̀ mọ́mì wọ́n ní ẹ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ hmm. ẹ ẹ sanwó. okay tó lọ tí tó bá ti wà òkè fún bẹ́ẹ̀ ẹ báǹkì wo lẹ̀ ń lò tó ah. bá lè ṣe transfer. Àlàní oníbàbí fún ọ̀rẹ́ sí ìlú Adégbèrò. Má fẹ́ afọ́tò tèmi. Mo gbẹ́rú mọ́ òṣùkọ́ tó sọ̀rọ̀ ṣáájú ọ̀rẹ́. Ó ń gbẹ́rù ìyá. Ó tọrọ Olúwa òṣèré lọ́wọ́ olúwa. wọ́n ṣe é lọ́wọ́ ọjọ́ wọ́n lè máa yọ̀ kò lè bàjẹ́ fún wa. àtọ a máa jayé kù ni. ara wọn náà ṣe o. kí nìyẹn jàre ta ló tún máa ṣe bí ìjọ rẹ. tẹ ẹ gbọ́ náà kí ló dé kí ló rà nígbà ìyá àṣàbí tó kàn ń pè é kiri látàárọ̀. kò yé mi o kò yé mi o bóyá èmi ni mo kó bá bóyá èmi ni mo kó ba ni kò yé mi àti jẹta ló ti ń pè mí. àti jẹta. bẹ́ẹ̀ ni ló ń sọ pé mi kémi wá yá ní èmi èmi ò kémi wá yá ní two hundred thousand. ẹ bẹ́ẹ̀ ni bí mi máa gbà ni hmm. wo ó yá tètè block ẹ kó má fi eh, kọ́ọ̀lì tiẹ̀ kó fi ba fàájì tiwa jẹ́ o block ẹ o. ó dàbí mẹ́kàn tí màá ṣe láti. block ẹ block ẹ ọ̀rẹ́ mi sẹ́ẹ̀ ọ̀rọ̀ ah. ẹ ti sú wo mi wí kó máa pa fóònù mi tí ò bá rí ẹ pè é sí orí mi ló máa dà sí ó máa máa bẹ̀rẹ̀ sí ní pè mí ni. mo tẹ́mi gan bá ti páàkì sí máa blọ́ọ̀kì ẹ̀ ni ó ti dé pé. ó pàdánù àbí má tẹ̀ ọ́ fún fóònù ẹ̀ nítorí tiẹ̀. Hmm a ní block ẹ block ẹ ó sì máa ṣe mí. Ah, ta ló kó ba. kò yé mi o bóyá bóyá wàhálà kó ba ìgbà tó ń ṣe gudugudu gèlègèlè. ti pọ̀ jù àfi bẹ́ẹ̀ ni pé nìkan àwọn ọmọ mi o àwọn ọmọ mi o. àwọn ọmọ mi o ó tẹ̀wá ṣe bẹ́ẹ̀ ni pé àná òbí mọ̀ rí. Ah, ah. àwa tá a mọ̀ wò tí lọ sílùú òyìnbó tá a tán tí mo lọ lóyìnbó ṣé ká lọ bẹ́ sọ́sà ni àbí ká lọ bẹ́ sókun. ṣùgbọ́n ká má pààrọ̀ pò jẹ lára ẹ̀ ó mọ̀ padà owó ẹ̀ mo fi bẹ̀rẹ̀ ilé mi kíkọ́ ṣá. ìwọ nìkan ni Ah! ọ̀pọ̀ nìkan ni. owó tí mo rí lára ẹ̀ ni mo fi kọ́lé mi yẹn. Eh, ìgbà tá a gọ̀. kò yé mi. Ah, ìgbà tó yẹ pé apá lò. Eh, ọmọ owó náà apá oṣù. àwọn ẹni tó ṣiṣẹ́ wà lóòrùn. kò yé mi lọ́wọ́ jẹ́ àwọn ọmọ ń jìyà lu òyìnbó òun ah. ṣèrànù kí ló náwó jàlá. gbẹgbẹ títí gbẹgbẹ pọ̀. wọ́n mm. yọ búlọ́ọ̀kì kó yọ máa pè mí ni mo ti ẹ̀jẹ̀ rẹ̀ kò lè pè mí lọ́sọ̀lẹ́fẹ̀ pè mí èmi bá tí là ń lọ yìí kò yẹ yìí o ò ní lọ ná o ò ní bọ́ síwájú eléré kó bẹ̀rẹ̀ sí máa jù ú kó máa pẹ́ ẹ́. ṣé owó tó tẹ̀fẹ́ iná fẹ́rẹ́ ṣé bẹ́ẹ̀ ló ti fẹ́ yọ ni <laughs> tí fàájì ìṣọ̀lẹ̀ ni ìṣọ torí ọlọ́run. jọba ẹgbẹ́ ìlànà wúrà sí ọjọ́ rẹ̀. ṣẹ̀gbọ́n náà rẹ̀ yìí. outfit fi ni kí ló ń ṣẹlẹ̀ àárí dpo àárí tìǹbù what's up now. ṣé wọn fẹ́ rí wa ni kí ló ń ṣẹlẹ̀ kí ló bá No, no, no, máa máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n dẹ́ni pé ká wá. ó lè jẹ́ pọ́n ṣe meeting pẹ̀lú àwọn officers kankan just just calm down. Ah. Ẹjọ́ ṣé kò kìí ṣe bí Tinú ṣe máa lọ sẹ́wọ̀n nílé? No, no, no, stop, ọlọ́run jẹ́. Ah, ah. Ẹ̀wọ̀n bí ti báwo? No ti ṣe wàhálà jù lórí kéèsì yìí. mo rí police kan ní káńtà yàbí kí ló bá wọn. no no no no no no no no no no no no don't don't do that. but we can't just sit like this. nísùúrù nísùúrù wàhálà mọ̀kọ́ tá à ń bá DPO sọ wá ní pé má contradict everything. call the DPO again call him again. tinú ìgbọ́dọ̀ lọ sí court lọ. kò gbọ́dọ̀ dé court lọ́la. Ọlọ́run ní jẹ́ kò ní dé court àwọn DPO ti assure mi pọ̀rọ̀ yóò ní dé court. ladies ẹ jẹ́ ká wà patient ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. Okay. okay, maybe I should just call him. Yeah, that's better, please. Bíṣu ẹni bàtà, àní bíṣu ẹni bàtà, ó yẹ ká fọwọ́, ó jẹ́ ni. Bíṣu ẹni bàtà, mo ní bíṣu ẹni bàtà, ó yẹ ká fọwọ́, bó torí pé ọ̀pọ̀ aláǹgbá ló dákun délẹ̀ àmọ́ yìí tínú rún èrà ọ̀fẹ́ pọ̀rọ̀pọ̀rọ̀ délù bíṣù ẹni bàtà bíṣù ẹni bàtà ó yẹ ká fọwọ́ jẹ ni. má polongo ara rẹ sóde. má fẹnu o. gbajúmọ̀ gbajúmọ̀ gbajúmọ̀ ti tán. mo fẹ́ dogun mo fẹ́ dogun gbogbo ẹ̀ ti parí èmi ìyá ìṣàbí tó ń ṣa dọ́là táwọn ọ̀tẹ́ ẹ̀ tó ń ṣa pépà mo ti wá dẹni tó ń ṣa pépà fúnra mi báyìí àwọn ọ̀rẹ́ tí mo gbójúlé wọ́n já mi kulẹ̀ àṣọwó epo lọmọ aráyé ń bá ni lá ọmọ aráyé ò kì bá ni láwọ́ ẹ̀jẹ̀ golden mother claws ó she move ìyá àṣàbí ti wá dáhùn pátápátá àtijọ́ àti mú wá dọ̀rọ̀ mi ò rẹ́ni tó sọ fún mi wípé kí n gbà. gbajúmọ̀ mi ti wá wọ mi. kí ni kí n ṣe báyìí kí ni kí n ṣe kí ni kí n ṣe. ẹ lọ ju ẹjẹ pọ ẹ lọ ju ẹbí epo ọ ìbéèdì àgbàdo kí ló fẹ́ tù èwo yam ok. torí pé ọ̀pọ̀ aláǹgbá ló dákun délẹ̀ a ò mọ̀ yìí tínú onílé kejì ò fojú re oní. báyé bá tilẹ̀ ń yẹ jọ̀wọ́ máa yọ̀ láyọ̀jú àní báyé bá tilẹ̀ ń yẹ ọ́ jọ̀wọ́ máa yọ̀ láyọ̀jú. àbọ̀rọ̀ láǹsà fọmọlúwàbí bódénú rẹ̀ yóò dòdì. mo mọ̀ pé kọ́sítọ́mà mi ni o máa ń fẹ́ ìwọ́jọ́ mi wà ló ibẹ̀ ni àgbàdo. Ah. ẹ ká sàn o. ẹ ká sàn. Ah. ah, no another line sorry my customer my customer. Ah. Mm, mm. ẹ kú ọrọ̀ ajé. ẹ ra sà. àgbàdo òní làwọn eléyàn jẹ o. tẹ́ni ni ìbéèrè ni. ìbéèrè ni. mo ṣe gbédè ni. mo ṣe gbédè ni. bẹ́ẹ̀ Ah, bẹ́ẹ̀ ni ní tòótọ́ bó làwọn sun elé. èmi ò ń tàbí àná. iṣu iṣu. Hmm. iṣu fifty fifty naira ni. Hmm, hmm, ẹ má mi tó jóná. mélòó lẹ fẹ́ mélòó ni. ẹ sáà máa mú ẹ máa mú ẹ mú ẹ máa gé ẹ máa gé ẹ má mú méjèèjì tọ́pọ̀ ìlú. níbo náà ti máa ń kó àgbàdo wá fún yín. Ah, mo máa ń fúnra mi lọ oko ni. ifọ̀ ìfọ̀ ní o <laughs> máa ń lọ fọ̀ ní o. nígbà bá ti kágbà. ìgbà míì gan mò ń dé Ìbàdàn. ẹ máa ń dé Ìbàdàn. ọ ibi ah. tí bá ti rí bèè nítorí ibi yìí. ṣé ẹ mọ̀ olódó. <laughs> wọn láwọn èèyàn lólódó. tí wọn lódó. tó ń tàgbàdo. Ah! ń tàgbàdo wọn ń tàbẹ́pẹ lẹ́yìn òní bẹ́pẹ. yàrá <laughs> padà yàrá padà. ẹ bẹ́lẹ̀.

ọ̀nà jìn kò ì jìnnà kò ì jìnnà mo ti ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ bàbá ẹ̀pẹ̀lẹ̀ ṣó ti tó báyìí. ẹ̀pẹ̀lẹ̀ náà sí. márùn. ó jẹ márùn. ẹ dà bá ọ yá ẹ bá ń gbọ́n epo sí ẹ gbọ́n epo sí kó mú dẹ́dẹ́. màá fi epo sí dáadáa fún ẹ ẹ rà sáà ibẹ̀ ni àgbàdo. ẹ fẹ́ pósí ẹ fẹ́ pósí ẹ fẹ́ ah, pósí. ẹ fẹ́ pósí dáadáa ẹ fẹ́ pósí dáadáa ẹ má gé polo ẹ ń gé kọ́nà tútù. ẹ sẹ́wọ̀n. ẹ mọ̀ pàgbàlagbà náà ni. Hmm. níwọ̀n ni níwọ̀n ni. ẹ pọ̀ nìrọ̀jú ọbẹ̀ ẹ ní sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ mẹ́rin dé ẹ mẹ́rin dé ẹ mẹ́rin dé. epo yín ń ránu ọ̀n ránu rà. ẹ mọ̀ pé mi kọ́ mo ṣe po kọ́sítọ́mà mi máa ń gbé wá ni. ibẹ̀ ni àgbàdo. ọjà bọ̀ èlé lówó jẹ́ ẹ mọ̀ jọ dàpọ̀ ẹ mọ̀ jọ dàpọ̀ mọ́tò dọ̀ yín o. hello. Ah. márùn ó jẹ́ two fifty. two fifty tí yóò jù bá náà lọ <laughs> ọjà yín ọ̀wọ́n ọjà yín ọ̀wọ́n. ẹ mọ̀ pé mo sọ pé fifty naira ni. nígbà tó yẹ jẹ́ pé ikú ògìgbó ni tán. ẹ rà bẹ́ẹ̀ ní àgbàdo. ìyá wa. ẹ fi epo jẹ́sù o. ìyá wa ìyá mi sẹ́wọ̀n ò gbé báàgì kékeré kan sí yá mi. ó ti ò bẹ́ ṣe wọlé náà ní ẹ̀gbẹ́ báyìí. ìgbà tí mo bọ̀ wọn fa nǹkan kan dání. Ah, nǹkan mà ti ṣe mí ó dàbí pé. wọ́n bá fún yín lówó ni. ẹ máa lọ ẹ máa lọ. Ah ẹ máa lọ mo yọ̀ǹda. ẹ yọ̀ǹda èmi náà mo làgbàdo eléyìí ṣé mo lè mú ni ẹ ah, ṣeun ẹ máa ta o ẹ ní sórí ibú o ẹ ní ṣubú dànù ẹ dọ́ra tẹnu òní kọlù yín o yọ ọ̀yà yín ni mo sọ o kò ní yẹ. ibẹ̀ ni àgbàdo. ayin ìyá alágbàdo ẹni kì í máa gbé lọ ṣébí mi mo sọ pé kẹ́ máa lọ bàbá ìgbà tẹ́ ẹ̀ ń wówó tẹ́ ẹ̀ mọ̀ bí tẹ́ gbé báàgì sí bó dẹ̀ ni mo yànda ẹ máa lọ. mo sọ̀rọ̀ fún yín ẹ sì gbà bẹ́ẹ̀ pé mo sọ owó nù. Ah, ah. Ah, ẹ má fi wá yín lẹ̀ o Elédùmarè ò ní gbà wá lọ́wọ́ yín o ẹ dájú bẹ́ẹ̀ ṣe gba tẹ́lẹ̀ lọ torí mo mọ̀ pé kèsà ayé yín lẹ jókòó sí ayé yín kọ́ lẹ wà ẹ wo bí ǹjẹ́ mẹ́rin tí wọ́n ń pè ní àìná ẹ ronú sí dáadáa àìná ọ̀rẹ́ kan tó jẹ́ àìnà ṣùgbọ́n ti pẹ́ ta ti ríra ti pẹ́. ṣé ẹ rí ọ̀rẹ́ tó ẹni tó já ìnáwó gangan ẹ wo bẹ́ẹ̀ ṣe ta sún fún mi tẹ́ ta ẹ wá jẹ́ kí ìtẹ́sí kọ́ pọ̀ dáadáa ká ẹ wá gún epo sí epo ó mú dẹ́dẹ́dẹ́ ẹ mọ̀ pé tíṣú bá tẹnu bepo bẹ́nu sún ó ṣe nílé lẹ́yìn ẹ wà lọ rèé gbé iṣu náà fáìnà bẹ́ẹ̀ bá ti wá gbé iṣu náà fáìnà tó ti tẹ́wọ́ gbà lọ́wọ́ yín gbogbo èsì tẹ́ ẹ bá mú bọ̀ bẹ̀ ẹ jẹ́ ká fi pàdé sílé ọ̀dọ̀ mi. ẹ báwo ni mo ṣe máa wá rí nínú ìmọ̀. tẹ́ ẹ rí ọ̀dọ̀ tèmi kì í ṣe ibi tó mù ṣe bẹ́ẹ̀ mú mi tóró. tẹ́ ẹ rí bẹ́ẹ̀ bá ti dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí omi tóró ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí mbẹ̀ ẹ̀yin ẹ sọ pé ẹ lọ sílé pàjẹ́polóbì alátìsí pàjẹ́polóbì alátìsí ẹ̀yà méjì ìjẹ́ díẹ̀ wọ́n mú yín délé ọ̀dọ̀ mi ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ yín ò lójútùú ọ̀rọ̀ yín ò lójútùú ẹ má ṣe bí a ṣe ń ṣe ní o ẹ má ṣe bí a ṣe ń ṣe ní o ẹ má yíwá yín padà o lọ́yọ̀ yín o. gbà rẹ. ọkọ ẹ lélẹ̀ àwọn òun ló gbé fún ẹ. Àìná. Ah, ah. Má ṣe o. Kí lè ṣe mí? Àìná. Àyìnkẹ́, eh? èmi gangan ni mo wà nídìí ọ̀rọ̀ ẹ̀. Àìná. Bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi. Wo tí yóò bá ń ṣe torí awo tó gbé eléyìí fún ẹ mi ò fẹ́ dáríjì ẹ̀ mi ò dẹ̀ rẹ́dì láti dáríjì ẹ̀ mi ò dẹ̀ ní dáríjì ẹ̀. kí lè ṣe mí kí ni mo ṣe ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ àtijọ́ láti bọ́ rẹwà bọ̀ ti pẹ́ kí ni mo ṣe fún ẹ. ẹni ṣu máa ń gbàgbé ẹni tó kò ní gbàgbé. àìná òro ọ̀rẹ́ mi àyìnkẹ́ tipẹ́tipẹ́ a máa rí yín láàfin ìyá àṣàbí tó ń ṣadọ́là ẹni àtijọ́ ṣé dáadáa ni ṣé ò sí o. ẹ kò sí mo wá yọjú sí ẹ náà ni ah! àbí mo ṣe wọ́n ò dáa. àdúpẹ́ fọlọ́ èwo la rí gbọ́. òótọ́ mo wá yọjú sí ẹ náà lóòótọ́ náà ah. ṣùgbọ́n mo tún wá wà torí ọmọ ẹ mo tún ṣe wá. ọmọ mi èwo ló ń ọmọ mi. olúwa rántí ni. Ah, ẹ̀yin Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ tè máa sọ wà á ọmọ ẹ ń jẹ ó dà ó yà mọ gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ọmọ mi ọmọ ẹ náà kọ ọ dà hmm, hmm, hmm, ẹ ó kọ́ṣẹ́ Olúwa ṣeun àwọn iṣẹ́ atóríṣe yẹn ni. Ọlọ́run ṣeun. ìgbà tó dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ náà bérebére Ọlọ́run dẹ̀ jẹ́ kí ó ṣàṣeyọrí wọn ní babádógún ọdún á pé ọgá ẹ wá ní káwá gbàyè fún wọn ní káwá gbàyè bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé kó wá ṣe wọ́n gbà yọ̀ǹda kó ṣe freedom. ibo lèmi wá fẹ́ bá wọlé nu gbogbo ọ̀rọ̀ tó sọ kalẹ̀. o ṣeun ọ̀rẹ́ mi ohun tí wọ́n wá ní ká lọ mú wá ló ga mí lápá díẹ̀. ìrànlọ́wọ́ owó ló bá wá sọ́dọ̀ mi àìná owó ló bá wá sọ́dọ̀ èmi àìkẹ́ <laughs> èló owó yẹn ná. eighty thousand ni. ṣé dọ́là ni àbí náírà. náírà ni náírà ni. n ti rò pé dọ́là ni. irọ́ náírà ni. Ah eighty thousand naira. eighty thousand. owó yẹn kéré ó kéré nínú orí ẹ tọ́lọ̀ ń ṣe fún mi. mo sọ bẹ́ẹ̀ náà pé wàá ṣe. àmì èmi ò ní ṣe o èmi ò ní ṣe fún ẹ. kí mo ṣe. ṣó gbàgbé ohun tí wọn náà ṣe fún mi náà lórí ọmọ ni. àyìnà. èmi kí mo ṣe fún. màá rán ẹ létí tó bá gbàgbé nígbà tí àṣàbí fẹ́ travel tí mo wá ń wá owó tí màá fi ra tíkẹ́ẹ̀tì à mo wá sọ fún ẹ wípé jẹ́ kí n kó nọ́mbà àjọ ẹ ó ah. takú àbú gbàgbé ni ah. ṣó gbàgbé ni. Ah. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o owó àjọ yẹn o níwájú ọlọ́run ó yẹ kó mọ̀ pé mi náà dájú bẹ́ẹ̀ owó àjọ yẹn mo fẹ́ fi sanwó ṣọ́ọ̀bù ni oníṣọ́ọ̀bù ní tí n bá ti sanwó yẹn ní oṣù yẹn ó máa lé mi jáde ni náà ṣe bẹ̀bẹ̀ sí oṣù yẹn pé kán kó fún mi. àìná bẹ́ẹ̀ ni àti ẹ ṣe wà nígbà náà tó o bá gba ṣọ́ọ̀bù tọmọ mi lọ Amẹ́ríkà ó tó bẹ́ẹ̀ jọ òun nìyẹn Ah. òun ló ti wá délẹ̀ báyìí sí èmi ò ní fún ẹ ní eighty thousand èmi lówó lọ́wọ́ o ah. béèyàn bá fẹ́ hundred dollar nínú ilé ìbí mo ṣe jókòó ìmáwọ́nú ilé màá kó léèyàn lọ́wọ́ ni ah. ṣùgbọ́n àwọn ọmọ mi tó ń sẹ́ǹdì owó sí mi mm. àṣàbí mi tó ń sẹ́ǹdì owó sí mi àti tibí tó jẹ́ lọ́ọ̀yà ṣé o mọ̀ pé nọ́ọ̀sì ṣé o mọ̀ pé nọ́ọ̀sì lọmọ mi ṣe gbà ó mọ̀ pé ó mọ̀ pé nọ́ọ̀sì lọmọ pé lọ́ọ̀yà lẹ̀gbọ́n ẹ̀ náà eh, eh, kó lè mọ̀ pé oríire wà nù ilé tèmi tó pọ̀ mi ò ní fún ẹ ní ah, owó kan. àyìnkẹ́ má ṣe bẹ́ẹ̀. má ṣe bẹ́ẹ̀ o. àyìnkẹ́ ah. náà wo sórí gbogbo ohun tó ń dùn mọ́ ẹnu mo fi bẹ̀ wá wo láàpò tó wà yìí kó wá wo bẹ́ẹ̀ ṣe wà ìjọ torí ọlọ́run mo fi bẹ̀ kó wá ṣàánú fún mi. èmi ò ní ṣàánú ẹ ah, torí wọn náà sọ pé kémi náà jí sí kòtò nítorí wípé tó bá o bá fún mi lówó ń gbà ni àbí ara àyá gágá bẹ kò yẹ kó wọnú ilé ìwà torí ò fún mi lówó ń gbàdán tọmọ mi ò bá lọ sí amẹ́ríkà jọ nítorí ọlọ́run ibo ni mo ti fẹ́ rówó tí mo fẹ́ fún ẹ tọmọ mi ò bá ṣoríire. mo rò dídùn fún un ah, ọjọ́ iṣẹ́ ló lọ́mọ ẹ̀kọ́ má bẹ̀ mí nítorí pọ́mọ ẹ̀kọ́ ṣẹ̀ káàtì ẹ̀ níwèé ni mo tún lè ronú pé wàdà pé ah, ìwé ló dẹ̀ fẹ́ ká torí mọ̀ pé mi ṣe ríṣì ìwé gan mo dẹ̀ máa ń láyè kọ́ ọmọ kàwé àwọn ọmọ tèmi ti ṣoríire àwọn ní máṣíìnì mi àwọn náà ń fún èmi lówó owó tó dẹ̀ fún mi wọ́n ní kí n máa fi ṣayé ni ah bá kárí pati ló bá dálẹ̀ ń sìn ah. mo ṣetán láti máa tẹ̀lé ẹ lọ pẹ̀lú gbogbo wa tó wù fún mi máa náwó máa nọra ń bẹ̀ bó ṣe ṣọ́ọ̀ṣì ló bá ní kí n nìṣó máa náwó sí ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí fi ṣe náà nìyẹn. Ah! àìdọ́ ah! ṣé o tó ti torí ẹ̀ bá gbogbo nǹkan jẹ́ rí ikọ́ ti bàjẹ́. kò tó torí. ayé mi ti bàjẹ́. ẹ eh, kò tó torí. ọmọ tá à ń wí títí dèní kò rí freedom náà ṣe ó wá tún lọ gbóyún wá ó wá máa yí ọmọ ṣe máṣàmáṣá onítorí ẹ̀ ṣé kò tó torí. dáríjì mi dáríjì mi ká àyìnbọ̀dé dáríjì mi torí ọ̀nà àyìnbọ̀ ah! yé mo gbé ẹ̀rọ àyìnbọ̀ gbogbo ọ̀rọ̀ mi ti wọ́ wá dáríjì mi mo ti gbà ṣùgbọ́n dáríjì mi wò ah! tá a bá tiẹ̀ wá torí epo jẹ́ṣu àá torí iṣu jẹ́pọ̀. Shit bí mi ò tiẹ̀ torí tiẹ̀ àbí torí àwọn ọmọ tó fi ń yangàn tó fi di pé ó fi bá gbogbo nǹkan jẹ́ má torí awo tó ṣe eléyìí tó ní kò gbé wá fún mi má torí ẹ̀ ṣe má dáríjì ẹ̀. ó ṣe ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe. kẹnu síbi tó yẹ kẹnu gbé lọ gbé fún awo padà sọ fún pé mo ti fọwọ́ bà ó mọ tó máa ṣe sí. ṣé ìyá ìwọ dúpẹ́ ó ṣùgbọ́n dúpẹ́ má bínú má bínú o má bínú. bàbá láti ṣe é mo ti lọ mo ti bọ̀. ẹni orí yóò dilé náà ni. Ah, mo ti ráyìn náà o ibẹ̀ ni gbogbo ìdààmú ìṣòro mi ti wá toró ṣàlàyé lónírànrán èmi náà rí ibi tí mo gbà jẹ̀bi o mo hmm. rí ibi tí mo gbà jẹ̀bi tí mo mọ̀ pé ohun tí mo ṣe ò dáa hmm. àmọ́ kò bá ti ṣe ohun tó tó yìí fún mi hmm. ẹ wo ó ba nǹkan jẹ́ gan-an ṣùgbọ́n ó ní kí gbé kinní ìpadà fún yín iṣu ó fọwọ́ bà ó bá ní gbé fún yín. sọ sáà fọwọ́ bà. ó fọwọ́ bà. ah mo mọ̀ kí yín kú oríire o ìyá wa ẹlẹ́dàá yín bẹ lẹ́yìn yín o ṣe é rí nǹkan kan tẹ̀yìn ọmọ òun ò jẹ́ òye yín lónìí sẹ́ẹ̀rẹ́ èèyàn tó mu kókó ẹ jọ̀wọ́ ẹ má fi wẹ́ ẹni tó bá jẹ kókó èèyàn tó mu kókó yọ ọmọ tọ̀kì ni o ẹni tó sì jẹ kókó wọ́n mọ béèrè omi ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o pàkà ò sì gbọ́dọ̀ jàká egungun ò gbọ́dọ̀ jẹ wọ́wọ́ tó ń bolo tó bá tọwọ́ bọ inú epo àkà àṣàṣì ayé ló mú o àṣàṣì ayé ò ní mú yín àmọ́ ọ fọwọ́ bà ọwọ́ ọ̀tún ni àbí tòsì ọwọ́ ah! iná ràn ọkọ̀ ọmọ tí ó tọwọ́ mi rú ọkọ̀ ìyá wa Ah, ah, ah, àwọn tó fi yín sí dáadáa kan tó kú o èyí náà kan nínú ìyá àti bàbá yín ìkànnì wọn jẹ́ wà líyí Ọlọ́run tó súnmọ́ Ọlọ́run púpọ̀ jù. àwọn méjèèjì ti ẹ̀ ní. àwọn méjèèjì ti. àwọn méjèèjì ni. àwọn tó bí mi ò ṣe bí rí. ọ̀dà ẹgbẹ́ wa ẹgbẹ́ wa. òkun dúdú biribiri ọ̀sán ni mọ́mọ́ tó dákẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ òkúrú pàjìgàn pàjìgàn pàjìgàn ó láwọ àwọn àgbààgbà ó lógìrì dúdú rọgbọdọ ó gorí àjà ó wàrà yóò wèrò ọ̀run ó yẹ sinmi nígbàdí ojú kára bí ajere mo fẹ́ gbénu lé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níjù tó bá sun pápá lóko mọ̀jàlá <laughs> mọ̀jàlá mọ̀jàlá ni mọ̀mọ̀ tí ó lè lé lọ rè ròyìn <laughs> àìná fọwọ́ bá kíní yá àbíkọ́ fọwọ́ bá. Ah, ah, ìyá wa ìyá sẹ́yìn. Ah, ẹ ẹ ní sùúrù o ẹ ní sùúrù o iṣẹ́ tó lédùn màdé gbóńkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o sẹ́ẹ̀rì ìrìn èmi àti yín ó nírìn kan tá a sì dúdọ rìn wọ́n ní báhẹ́rẹ́ bá patiko là ń gbóhùn ẹyẹ lóko ẹ gbádùn mi ní tí mò ń túmọ̀ àti sọ fún yín ni pé tó bá di láàjè tá à ní gbóhùn ẹnìkan kan mọ́ àfi kẹ́rẹ́rẹ́rẹ́ kẹ́rẹ́rẹ́rẹ́ kẹ́rẹ́rẹ́rẹ́ tá a mọ̀ gbọ́ èmi yín àjọ dórí tàbí kan ibẹ̀ ní parí iṣẹ́ yìí sí sẹ́ẹ̀rì tí n bá ti parí iṣẹ́ yìí iná ti ràn ọkọ̀ ọmọ tí ọ̀tọ̀ wọ́n bẹ́ẹ̀ rú àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ sọ́ra fẹ́nu kẹ́ẹ̀sì lọ́ọ̀rẹ́ bó aṣọ ìgbéraga kẹ́ẹ̀ bọ́ síbì kan kẹ́ẹ̀ lọ́ọ̀rẹ́ dà sí kànga kẹ́ẹ̀ sọ kọ́kọ́rọ́ ẹnu ẹ gbádùn mi. ẹ má dáwọ́ látẹlẹ̀ ẹ má dáwọ́ látẹlẹ̀. agbẹni dasọ tiẹ̀ nílẹ̀ káró àlùkò amọdá tiẹ̀ nílẹ̀ kóṣù lèkèlèkè aláṣọ funfun ní dasọ tiẹ̀ lóde kẹfún olódìbá fún kékeré ẹlẹyẹyẹ ní í ṣe o àgbàlagbà ẹlẹyẹyẹ ní í ṣe o a gbọ́dọ̀ bólókùnrin ẹyẹ kan lórí ìtẹ́ òní tìrí sáwó lọ sílùú tìrí ni ìsàwò wọ̀jọ̀wọ̀jọ̀ sáwó lọ sílùú tẹ̀mórì ìsìnkanyí abiru gílọ́gìlọ́ gílọ́gìlọ́ gílọ́gìlọ́ òun ló sáwó lọ sílùú bàtàfin kẹ́bọ̀ọ̀rì ó fín kẹ́bọ̀ọ̀rì ọ̀dà kẹ́bọ̀ọ̀rì ọ̀dà jùlé ọ̀run pérégede ìsìnkanyí abiru gílọ́gìlọ́ gílọ́gìlọ́ òun ló sáwó lọ sílùú bàtàfin o ìkúnnùgbọ́n ayé wa gbé ọba lọ́wọ́ rẹ̀ àkàlàmọ̀gbọ̀ ẹ wá gbẹbọ lọ́wọ́ rẹ̀ oníkẹrẹ síkẹrẹ tí bẹ̀rẹ̀ jù ní ọ̀run ìsíkẹríyàn ẹ̀yin lẹ́ ń gbẹbọ kálú ayé oníkẹrẹ síkẹrẹ wọ̀ lọ́ ń bẹ̀rẹ̀ jù ní ọ̀run ẹ̀bọ̀ tó bá sì wọ̀ lọ́ ń gbà ọ̀yà mọ̀ pálásẹ̀ ni wọn dálábà ẹ sílẹ̀kùn òdi ọ̀run kalẹ̀ kẹ́ gbẹbọ lọ́wọ́ rẹ̀ omi ọ̀lápá o omi ọ̀lẹ́sẹ̀ ẹ ó dá mi pọ́npẹ́ yẹn rìn gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ máa wọ́ ọ̀rẹ́ bọ̀ wádọ̀ rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ omi ọ̀lápá omi ọ̀lẹ́sẹ̀ ó ń gbé yan rìn gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ fún àwọn ọ̀rẹ́ bọ̀ wá sọ́dọ̀ mi ọ̀gẹ́rẹ́rẹ́. mọ́mí mọ́mí tinú. mọ́mí mọ́mí. fi ìfolúwa. bẹ́ẹ̀ ni màá ṣé dáadáa ni ọkọ rẹ. dáadáa ni mọ́mì mọ́mì ìbílẹ̀ wà ni nínú àti wáyé ìkan àbáyílé ó ní ẹ̀sìn ilé pẹ̀kọ̀ tí ilé pa bí bí ọjọ́ mélòó kan wọ́n mọ́ ti fi tinú sílẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mì. tinú ọmọ mi. tinú ọmọ yín. mo ló wà. owó wà lọ́dọ̀ mi. ọdún ẹ. bẹ́ẹ̀ ni ẹ̀hún ló ní àti ẹlajọ́ ń wáyé dàrí o ah. ṣàdédé ni lọ́ọ̀yà yẹn kò pè mí ni ah. ó ní ẹ kó fẹ́ rìvísìtì kéèsì rẹ̀ gbàtọ́ wá rìvísìtì ẹ̀ wọ́n á já wọn lójú pé ẹ̀ ò tí ní òmò kankan pa ẹ̀ pọ̀ rẹ̀ dàbẹ̀ ẹni tó máa kú tèmi tọ̀la ọlọ́run má jà ní ìṣù pẹ̀lú ẹ̀. mọ́ mi rí bí ẹ ṣe fún ọmọ mi. nǹkan ti bàjẹ́. Ah! Ah! ibi tẹ̀tẹ̀ wá kò wá òkè ẹ jẹ́ fi gbogbo ilé ilẹ̀ ẹ jẹ́ ká máa lọ. sọ ah! ẹ ìtẹ̀ èyí ti mú sójú fúnra yín mo gbọ́dọ̀ ní jẹ́ kí. ẹ fi lè ilẹ̀ ah. ẹ fi lẹ̀ ẹ jẹ́ ká lọ. mo manage bí ni ẹni tó ní bí ìkíwó gan. ìyàmú ìwá. ẹ ṣe fi ìyàmú ìwá sílẹ̀. kó wá dúró kó wá dùn náà. ẹ má wọlé ẹ fi lè ilẹ̀ ọgbẹ́lẹ̀ á máa bọ̀ fún ẹ. Tinú ti wà ní. Bẹ́ẹ̀ni ẹ wà wọ́n tinú. Tinú ti wà ẹ rọra ẹ rọra mọ́. O ṣe o ṣe o fún mi. Ibi ilẹ̀ wá wà. Ibi mú wa. Ẹ rọra mọ́ mi ẹ rọra o. mọ́mí ẹ̀ fi yámù mi wálẹ̀ ẹ̀. ṣe ọkọ mi mo fẹ́ kó dáríjì mi mo ti máa ṣiṣẹ́ mi mo ti mọ̀ wípé gbogbo ìwà tí mo wù èèyàn kì í gbélé ayé kó ṣe irú ìwà tí mo ṣe yẹ torí kò síbi tí mi ì fẹ́nu ṣe gbé ọ̀rọ̀ yín dé mo gan mo rojọ́ yín mo rò mo rò fáyé ayé dẹ̀ ti fàyé wọ̀n mi báyìí mo ti wá jókòó ara mi jẹ́ torí ọlọ́run ọkọ mi mo fẹ́ kó dáríjì mi tó bá dáríjì mi mo mọ̀ pé màá rí dáríjì lọ́dọ̀ lọ ẹ jọ̀ọ́. mo ti dáríjì yìí. ṣé. ta lè mi láti sọ pé mi ò dáríjì yìí inú mi dùn pé ẹ̀yin náà ti mọ àwọn nǹkan tẹ́ ṣe. ọmọ. mo lè fẹ́ jẹ́ kẹ́ jáwọ́ ní pátápátá lè ṣe sọ. pátá mi ò tún jẹ́ faṣọ orí ìṣòro mu kódà ó ti yé mi pé níṣe ni mo gbé yín sẹ́nu ayé báyìí wọ́n dẹ̀ ti fi ẹ̀gbà ayé nà mí èmi kò ti jókòó ara mi jẹ́ torí ọlọ́run. mo ti bọ́ wọn mi àmọ́ kí n tún bá mi dúpẹ́ lọ́wọ́ fi hàn lẹ́yìn ọlọ́run ọba fẹ́mi ni o torí fẹ́mi ló ṣe agbátẹrù bí mo ṣe kúrò níbi tí mo wà yẹn. o ṣé bàbá mi o ṣé mo dúpẹ́ o. mọ́ra kò tọ̀ pẹ́ ní à ń dúpẹ́ ara ẹni. nígbà tí ẹ rò pé ìsìn tó yẹ pé ẹ ṣe anything èmi àti tinú àti jọ rò ó papọ̀ pé ká set yan ọ̀nà bó jẹ́ fẹ́ máa ta gold ni àbí aṣọ lè fẹ́ máa tà lẹ́kọ̀ọ́ anything tó bá tẹ̀ ti wọ̀nyí tó mọ́ ni láti ọkùnrin láti ṣe mo rẹ́dì láti foot bills náà. màmá dájọ́. bẹ́ẹ̀ni tó gbájí aṣọ tó jẹ́ good anything tó bá ti wọ̀nyí lọ́kàn yín lóyún láti ṣe mo rẹ́dì má establish mọ́ mi. ṣé wàá tẹ̀lé tẹ̀lé ní nǹkan tẹ́ ń ṣe tó máa máa keep you busy. ṣé bàbá mi o ṣe o ṣe pé mo ti máa fi ìfolúwa àmọ́ ah, ìfi ìfún ọlọ́run mo fi ìfún ẹ bàbá lókè mo fi ìfún ẹ bàbá dáadáa o ṣe ṣe bàbá mi sùn kò ṣe. masekayena masekaneaya yesa enueni ẹnuni nkpani ẹnuni lani àwẹ̀ ṣọ́ra láti sọ̀rọ̀ torí pé àwọn ẹni dá olójú méjì ni mo ní àwọn ẹni dá olójú méjì ni àwọn ní ń pani àwọn ní ńlá ni àwẹ̀.